What's your beautiful? My glow and my confidence. My freshness and fierceness. My beautiful is great skin and just being me. <laughs> It's glow season, girls! Review your beautiful this beauty month with discounts of up to 33% from Nivea. That's right! Enjoy discounts galore with Nivea this beauty month. Nivea, be you, be beautiful. Terms and conditions apply.

níbẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kalẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ọjọ́ kẹtàlá oṣù kọkànlá oh, ọdún twenty twenty three oh, lẹ́yìn kó olúwa wa Fresh FM one oh five point nine headquarters gbogbo iléeṣẹ́ Fresh FM ti ń bẹ nílẹ̀ Nàìjíríà mm-hmm. tọ́ inú music house òun náà ni àwa wàyí ohun tó ń bú kẹ̀rìrì kẹ̀rìrì tó ń dún tó tún ń dùn jáde lápá abita wàyí ajá àbálẹ̀ bẹ̀rẹ̀ fún tọ̀sẹ̀ yìí ajá kìíní ọ̀hún nínú ọ̀rá ló kọ́ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ó yẹ bá ń gbọ́ lọ́hún tóbi o Allahu Akbar iriwo ìwọ àti Samuel kejì ẹ náà lẹjọ Samuel arúgbó bọ́ìsì Samuel. ṣé o mọ̀ pé àwọn èèyàn máa ń gbé kí yẹn fúnra wọn n ò ní mọ̀ pé Samuel arúgbó bọ́ìsì ìyẹn ni babaláwo Samuel gbèsàbí ìyẹn ò ní ọmọ Ọlọ́run. Samuel méjèèjì náà ni babaláwo so ẹ̀yin lẹ́wà mọ bẹ́ẹ̀ ṣe yọ sínú ara yín sí ní ilé awo so ìyẹn ìyẹn àárín yín lọ́wọ́ a alright a kí gbogbo oníṣẹ̀ṣe náà bẹ́ẹ̀ ni a sì kí gbogbo àwọn ẹlẹ́sìn yòókù tó yàtọ̀ sí Christianity Islam àti ṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn tí ń bẹ láwùjọ ilẹ̀ wọ́n lọ bí ogún hmm. tí ọ̀bájú bẹ́ẹ̀ lọ àmọ́ níwọ̀n ìgbà tí ìwé òfin wa ò ti dá sí hàn tó jẹ́ pé èyí tó fẹ́ mọ̀ lọ́mọ̀ hmm. àwa ò gbọ́dọ̀ wàá kẹ̀yìn sáwọn náà. Eh, díẹ̀ díẹ̀ náà ni eh. wọ́n á buwọ́lù àwọn náà láìpẹ́ ibọ́dún ni wọ́n ṣẹ̀ buwọ́lù ti oníṣẹ̀ṣe wọ́n á buwọ́lù rẹ̀ náà eh, wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ náà ni díẹ̀ díẹ̀ náà ni à ń gòkè àgbànú. à ń débẹ̀ à ń lajú bọ̀ ọlọ́run ṣeun o ọ̀sẹ̀ yìí pé wa o Hmm. yóò sì mú tòmọ ayọ̀ jáde nínú iṣẹ́ wa àárí bá ti ṣe àárọ̀ náà gbígbà ọ̀nà òní dímọ̀ wa o agbára tó ń tàdí tó ti ń bẹnu afẹ́fẹ́ la fi ṣàdúrà yìí la fi wúre yìí hmm. ó sì ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ fẹ́ńbárà àyè ni o adébáyọ̀ fálékè adébáyọ̀ samuel gbèsàbí báyọ̀ méjì lórí ajá àbálẹ̀ tọ́ ẹ̀yìn jábẹ̀rẹ̀ báyìí àbúrò ìbò ìpè kí ni wọ́n pẹ́ lẹ́rìí bó ní. ọ̀ náà sọ̀rọ̀ tẹ́rù dẹ̀ báyìí. kò bá mi. sáré nìṣó lẹ̀ nìṣó lẹ̀. ẹyin àbúrò jáàmù báyìí. hallelujah pdp àti labour lup seventy five wọ́n fọ́n mú pẹ̀lú ìbò tí wọ́n dì ní kogi imo àti bayelsa wọ́n ní uzodinma àti òdòdó ló borí ìbò imo àti kogi ni wàhálà wàhálà wàhálà bá bẹ̀rẹ̀ táwọn èèyàn ń fi ẹ̀hónú hàn ní Bayelsa hmm. páwọn ò gbà o àwa ò gbà o àwa ò gbà àwa ò faramọ́ àwa ò yes ìta gbangba gbogbo òwe ìròyìn tó jáde fún tòní ni wọ́n ti kọ àkòrí gàdàgbà gàdàgbà ń sí. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune àti The Nation ọ̀rọ̀ rèé o hmm. bí APC ṣe jáwé olúborí ní ìpínlẹ̀ Imo Bayelsa àti Kogi lọ́bọ̀lọ́bọ̀ ti tẹ̀lé àwọn kan ń sọ ọ́ di mímọ̀ yìí pé ọ̀rọ̀ tẹ́ ẹ dálẹ̀ yìí ọ̀rọ̀ tí ò ní tán ni o Labour Party ADC wọ́n ní sẹ́rí ètò òdìbò ti ìpínlẹ̀ Imo yìí rán danrandan ìranù underscore Abacha lẹ́kọ̀ọ́kalẹ̀ àwọn ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ yín o hmm. wọ́n ní bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ alátakò gbogbo wọn lọ dúró gògògò hmm. tí wọ́n fọ́ lẹ́rán pé ilé ẹjọ́ yá tí ó ṣó làjà láàrin wa. kàbíyèsí hmm. ètò ààbò tọ́dẹ̀gbẹ́ nílẹ̀ yìí ó ti wá di bàbá ńlá okòwò fáwọn kan hmm. insecurity now business english english ìwé ìròyìn Vanguard ni mo ti kà á jáde. lórí ọ̀rọ̀ ti ètò òdìbò àwọn ọ̀rọ̀ kan rèé tó ti tún jẹ wá láti ọ̀dọ̀ àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní nípínlẹ̀ Bayelsa wọ́n de àwọn òṣìṣẹ́ àjọ elétò òdìbò kan mọ́lẹ̀ tí wọn ò tí yọ̀ǹda wọn àwọn kan wà ó tó jẹ́ pé a rí aṣọ ọlọ́pàá aṣọ sójà lọ́rùn wọn ṣùgbọ́n ńgbà tá a béèrè káàdì ìdánimọ̀ yín dà ńṣe ni wọ́n ń wò sùn hmm. bíi kánsẹ́lò ìhòòrò. tọ àwọn ọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ mọ́ fi ń kọ́ wa lọ́rùn yìí kì í ṣe tiwa lọ́pọ̀ ọ̀gbà hmm. àwọn aṣòfin nàìjíríà sọ̀rọ̀ gbogbo nǹkan làwọn ọmọ nàìjíríà máa fi ń dẹ̀bi irú wa o orí wa ò gbé o àyà wa ò gbá senate president ló sọ bẹ́ẹ̀ lókè ẹ̀ àkòrí ìròyìn kan rèé o kókó ni o ẹ̀yin ẹ mọ wà digbí bá ọ bá wẹ̀yìn wò èmi rèé tí mo dúró tàǹdà gidigba for your back Gani Adams lọ sọ bẹ́ẹ̀ fáàrẹ Bọ́lá Tinubu ìròyìn ẹ ni pé òkè àtìgbọ́ àtìgbà Matawaale tún ti sọ̀rọ̀ ó láwọn karambà ní èèyàn kan ni wọn ò fẹ́ jẹ́ kí pákáleke pàápàá látọwọ́ àwọn bandibandi ọ̀tá àlùtẹ̀ ń pè ní bandits níwọ̀ oòrùn àríwá nàìjíríà ni ò jẹ́ kí wọ́n ti sinmi ìròyìn ẹ pé ókè àlàyé lọ̀rọ̀ ókè náà. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wọ́n ti parí aáwọ̀ o tó ń bẹ láàrin wọn àti Pengassan láti lè mú kí rògbòdìyàn òun wàhálà yàsọ ọjọ́ tó ti pẹ́ kó jẹ rodò kó lọ mumi ìgbépo wọlé jáde wọn ló ti dìrọ̀rùn lábalábẹ̀ àmọ́lẹ́bàá ẹ̀ àwọn fásitì gbogbo nílẹ̀ nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ pé ẹ wá náà bùkátà bo kí bùkátà tẹ́ fẹ́ gbéwó lé wa lọ́rùn yìí kì ṣe tiwa o àròwó kankan pa ńbo la ti ń rí owó pa IGR kẹ àní kó owó tá à ń retí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ni asuu ló sọ bẹ́ẹ̀ fúnjọba orílẹ̀-èdè nàìjíríà. àbàtẹ̀ eleven billion naira bílíọ̀nù mọ́kànlá náírà nílé iṣẹ́ aṣọ́bodè nàìjíríà pa nípínlẹ̀ ọ̀yọ́ àti nípínlẹ̀ Ọ̀ṣun láàrin oṣù mẹ́wàá ni wọ́n ti pa bílíọ̀nù mọ́kànlá náírà ìròyìn ẹni pé ajé wọgbà nù o ìròyìn ń bọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o. ìdájọ́ ọ̀tún mi ń bọ̀ o ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí àwọn ẹjọ́ kan tó ti di lọ́bọ̀lọ́bọ̀ tẹ́lẹ̀ sí ọrùn ilé ẹjọ́ èyí tó ga jùlọ nílẹ̀ yìí tó sì ń fagbọ́n mi sí omi òtó lẹ́ka ètò ìdájọ́ wọn ni ààtò ọ̀tún bọ̀ èyí tí ó mú kí abalẹ̀ ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kó tún gbé pẹ́ẹ́lí díẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ àmọ́ lójú ewé kínní ìwé ìròyìn ti the nation ní ìròyìn tóun náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè yìí wọ́n ní ìpèníjà tòun ti ìṣòro táwọn èèyàn máa ń dojúkọ látàrí pé à ń ra ọjà látilẹ̀ òkèrè kó wọlé ohun gbogbo yàtọ̀ nítorí iléeṣẹ́ aṣọ́bodè òun náà ti ń ṣe àtìlẹ́yìn pẹ̀lú àwọn tó ń rajà wọlé látilẹ̀ òkèrè ló kọ ìjọba àpapọ̀ láti mú kó dìrọ̀rùn. nàìjíríà ṣàlùbáríkà lábẹ́ tinubu ẹ lọ ìránṣẹ́ ọlọ́run kan lọ́sàsọ tẹ́lẹ̀ ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní lọ́kọ́ o ẹ̀gbẹ́ ẹ̀ náà la tún ti rí ìròyìn ìṣẹ́ òun òṣì burúkú burúkú yìí e. yóò dohun ìgbàgbé eyín o bí abámójútó àwọn okòòwò kéréje kéréje Nasima àwọn náà ni ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard fún tòní tí Nasima ń nà sí a ẹ mọ̀ gbẹ́kùnrẹ́rẹ́ láìpẹ́ ní Bauchi wọ́n ní orí adé ibẹ̀ ẹ̀mí àwọn ìṣe ló sọ ọ́ di mímọ̀ fún àwọn olórí adé ọrùn ìlẹ̀kẹ̀ míì tí wọ́n wà lábẹ́ rẹ̀ tí ń lọ bíi mẹ́fà tí wọ́n ti wé tọ̀bánù fún tẹ́lẹ̀ wọ́n ní ní kíni wọ́n ti kọjá ara wọn ìwé skúwé tọ̀bán iná ni wọ́n lọ wé ẹ lọ tú lórí wọn kí kálukú wọn sì padà sáàrin ìgboro bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ hmm. ọ̀rọ̀ ọ̀hún ti ń fa ní Bauchi bá a ṣe wà yìí. tọ́ ẹ̀ẹ́n ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti sọ̀rọ̀ sókè ó ní àǹtí mi kọ́ ní bẹ nídìí ọkọ̀ rírà iṣẹ́ ra ọkọ̀ fáwọn alága kanṣu lọ́sùn àǹtí mi kọ́ la gbé iṣẹ́ òun fún o ẹ̀sìn mi rọ̀bọ̀ ríbi kí nìkan kò lè hapuna ìròyìn yẹn ń bẹ ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní. ọ̀rọ̀ ti kọ́ńfàbù ọlọ́dọọdún àmúkà ọ̀ṣọ́bà ọ̀bá ìgbéná àtàwọn èèkàn kògbò míì tí ń lọ bíi ọ̀ọ́dúnrún níye ni wọ́n ti fi orílẹ̀ uyó àwọn ògbóǹtarìgì onígègé àrà àwọn náà wà ńbẹ̀ láti lè jókòó yí tábìlì pé pé ẹ wá náà èé ṣe torílẹ̀-èdè nàìjíríà máa yí lójú kan bí omi inú ẹ̀kù ṣé ò wá sọ́nà àbáyọ ni ìdáhùn ń bọ̀ lórí ẹ̀ bàbá ṣe ń tẹ̀ síwájú. tọ ajá àbálẹ̀ ìròyìn fún ti òwúrọ̀ òní hmm. àkòrí lẹ́tí ìgbọ́ ìfáàrà lásán nù á lọ pa sí ojú ọjà á padà pa bàbá sì ti dé ẹ̀kúnrẹ́rẹ́ nídìí hmm. àwọn tá a kàn lẹ́bẹ̀rẹ̀ sí ní gbọ́ o ọlọ́rọ̀. lánàá lánàá gudugbẹ ó ṣẹlẹ̀ níbo. itú méje ṣẹlẹ̀ lórí pápá hmm. Chelsea tí wọ́n rò pé kò lè pàgọ́ àti Man City wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa kọ́lé aláró bó tilẹ̀ jẹ́ pé ilé wọn ni wọ́n á ti mọ̀ pé tiwọn ti bà mọ́gi tẹ́lẹ̀ ṣùgbọ́n Man City èròǹgbà wa ni pé kí Man City ó pa wọ́n sílé sílẹ̀ bí ẹran ìṣọwọ́ bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù wọlé lánàá irú òtí ìfẹ́ ìṣẹ̀lẹ̀ rí ńgbà ti bẹ̀rẹ̀ mẹ́jọ ni bọ́ọ̀lù tó wọlé wọ́n sì gbá mẹ́rin mẹ́rin sílé ara wọn àfi bí èdì. sọ́tàn Ah, ó kú o nígbà tí èsì tì mẹ. àyà mi ti ẹ̀ kọjá <laughs> nígbà mo gbọ́ lánàá ah. ìtúpa gọ̀ǹgọ̀ sọ ah. dúró náà ṣe ẹ gbájú bọ́ọ̀lù lọ ni. èmi bí bó ẹ bá fi bọ́ọ̀lù yìn hàn àwa lè mọ̀ kí. èmi ni mi ìbá jẹ́ kí ayé wọn yìnrìn sí i láfẹ́fẹ́ nírọ̀lẹ́ òní ká ní wọ́n ṣe bẹ́ẹ̀ lu Chelsea lọ́bẹ̀. kẹta dẹ̀ ni èmi Eh, ààrẹ gbogbogbò lé <laughs> ààrẹ gbogbogbò lé kò lè yé ọ. <laughs> hallelujah ah. all right o ẹ jẹ́ kí a lọ sí ojú ọjà o ajá àbálẹ̀ lórí ìkànnì alára àgbàyídá yín ìkànnì alára àgbàyídá wa fresh fm tó kárí ayé orí youtube ni ẹ ti máa wò wá báyìí ẹ darapọ̀ mọ́ wa báyìí báyìí báyìí láti lọ ẹ fi iṣẹ́ náà sọwọ́ sí àti lórí instagram bẹ́ẹ̀ ni o àti lórí x yes eh. x minus y àbí follow of x ni. ok x twitter tẹ́ ẹ mọ̀ ń pè tẹ́lẹ̀ ní jẹ́ x o mm, mm. a lórí instagram báyìí báyìí ni jayé gbẹ̀yìn lọ́wọ́ bí ìgbà tó gbé nǹkan gidi tí. bí ìkíní ti bí. <laughs> tí mo sọ tí mo sọ. all right Pẹ̀lúmi Adébọ́lá ẹ jẹ́ àtajà o à ń padà bọ̀ àjà àjà àjà àjà àjà balẹ̀. àjà balẹ̀. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ohun ńlá jọ́ẹ́lì oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí onínà fáàlì báíbà twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáàlì báíbà tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàlì báíbà èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkẹ́tì mọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ búlọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ̀ àwọn tí ọlọ́run yóò lò nípasẹ̀ jésù kristi ní rẹ̀ noah ad fìdí ọ̀ṣun rev gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti rev mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn kana ganin Adamu ko? Yanzu ya nuna min daliliyar sabuwar mota haɗi da haɗaɗɗen nan gida. Anti Ladi ita ma ta buɗe ƙayataccen kanti ya fara baka tsoro ko yana birge koko. <laughs> Kada ka rufe idonka ka gwale shi sosai. Ina so na gaya maka wani sirri kasa kunne ba tsafi ba ne fa. Ehe ya kamata ka bari wani ya raka ka. kana so kai ma ka mora kamar su. Tabbas waɗanda za su kare ka ta gabas da yamma da tsakiya sa'annan ka samu nutsuwa gun nema. Neman zai bari kai ma ka dinga farin ciki. Lasa lasako nake gaya maka lasako assurance plc za su baka abin da ya kamata ta bangaren abubuwa da dama da suke da mahimmanci kaga babu abin da zai hana ka cikar burin rayuwarka maza hanzarta ziyartar www.lasakoassurance.com ka nemi ashora wacce za ta baka kariya ta ko ina lasaco assurance plc abokin da ake yarda da shi Kana ole ara ríro kò sí mọ́ àwọn ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o t'a le. gbéra ńlẹ̀ k'o dìde. kára o lè pè nbà. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kẹ́gun tó kẹ́gun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè nbà ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú egun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa fi ẹsẹ̀ fi kára o lè pè nbà wọ̀. káì ara rẹ̀ ó action. ó jẹ́ àwọ̀ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain ban. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain ban. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pain ban. ó kì í síbẹ̀. kára ó lè pain ban mo rí àtúrà dáadáa ó yá o wà á ti máa gbọ́ nípa ìpàtẹ naija brand trade fair ìbàdàn buy sell and network live at jogos center liberty road ìbàdàn from eighteenth to nineteenth november twenty twenty three tó o bá fẹ́ raṣọ ọmọdé bàtà àti báàgì tó jẹ́ ojúlówó tó fi dórí àwọ̀tẹ́lẹ̀ àwọn ọmọdé ìyẹn kiddies underwear àti gbogbo èlò ọmọdé lórí ìrànràn ẹ má yà sọ́tún ẹ má yà sósì ọ̀dọ̀ fnf kiddies store ní kẹ́ ẹ gbà lọ níbi ìpàtẹ ọjà naija brand trade fair tí ó máa wáyé lọ́jọ́ kejìdínlógún sí ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn eighteenth to nineteenth november twenty twenty three ní jọgọ center liberty road ìbàdàn lẹ́ǹdínwó lẹ́ọ̀rajà tó jẹ́ ojúlówó lọ́dọ̀ tiwa ní fnf kiddie store fnf kiddie store a tún ti kó wọlé bìbà ìyẹn aṣọ ọmọdé báàgì bàtà lóríṣiríṣi sáìzì àti àwọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn tó jọjú sí ń bẹ fáwọn tó bá rajà lọ́dọ̀ tiwa fẹ́kùnrẹ́rẹ́ àlàyé tàbí láti ọ̀dà ohun tẹ́ fẹ́ ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí zero eight one five five zero four eight two three four tàbí zero eight zero three three nine five five one three two eight F FNF Kiddie Store bringing out the excitement and beauty in your, your kids. kids ìyá. hallelujah ọlọ́run apostolic joseph ayọ̀délé babalá tún ti dé nínú ìsọjí ìbàdàn great harvest crusade nínú ìjọ christ apostolic church ìbàdàn evangelical department nípínlẹ̀ ọ̀yọ́ ló ń pe gbogbo ènìyàn láti wá gba ìgbàlà ìwòsàn ìdáǹdè kúrò lọ́wọ́ onírúurú ogun èṣù pẹ̀lú àkòrí the mighty god ọlọ́run alágbára bẹ̀rẹ̀ láti monday thirteen november to thursday sixteen november twenty twenty three ní agogo mẹ́rin àbọ̀rọ̀lẹ́ four thirty pm ìṣòro ló fi káàdì rẹ̀ ńlẹ̀ ní friday seventeen november twenty twenty three ní gbàgede empty theatre adamusegba stadium ìbàdàn gbogbo alága ìbàdàn dcc lọ́lọ́run yóò lò nínú ìgbàgbọ́ yìí pásítọ̀ noah adéọ̀sùn Pastor emu adéògùn pásítọ̀ iyo e musobalajé Yemi david àti àwọn akọrin ilẹ̀ ìbàdàn ni yóò fi orin fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ nígbà reverend pf ọwá prophet richard adébáyọ̀ kọ́láwọlé cac general evangelist Pastor aládésáyé general secretary pásítọ̀ jd ọ̀nàgùn àjẹrẹ supitẹ́ndẹ̀ pásítọ̀ henry Ojo, ààrẹ ìjọ cac lórílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri àgbáyé bẹ́ẹ̀ ṣe iṣẹ́ ìránṣẹ́ nínú ìsọjí náà pásítọ̀ dr iye fọlọ́runṣọ́ ọ̀yọ́ state zonal evangelist ni yóò gba gbogbo ènìyàn lálejò jésù lolúwa. ó ti di mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó MTN airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó mtn airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti máa tẹ́tí sí gbogbo ètò tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ Sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty you dey see okay wey just launch one chacha tear rubber moto come build new house join. aunty mary nkan wey just open one ogbonge supermarket don dey ten sion you abi. e dey enter your eye eh? <laughs> Look close, Ambo. Shine and well, well. I want tell you their secret. Oh, yeah, put your ear. Not be juju, but eh, you go need the carry people follow you if you want enjoy the same jollibet. Oh, yes. People will go cover you left and right and center. Can't give you peace of mind to hustle your hustle. Make you save they celebrate they go. Now, Lasakwa they talk about. Lasako Assurance BLC. Go tandagidiba for your side. They look all the things where they important. Important, ah, important test so that nothing nothing for this life hey? go fit to stop you from making am. Um, oh yeah, begin dey go www.lasacoassurance.com. Go find insurance cover we go cover you back to back. Lasaco Assurance PLC, a friend you can trust. béèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá nu ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air condition lóríṣiríṣi ni gbogbo electronics ẹ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbà sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ Saint john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹwọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prophet ezekiel olúbóyè ọládé méjèèjì CAC general evangelist nigeria and overseas lolúwo mọ lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìrọ́rọ́yàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí pastor enso ọládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ló ń kéde. kana ganin Adamu ko? Yanzu ya nuna min daliliyar sabuwar mota haɗi da haɗaɗɗen nan gida. Antiladi ita ma ta buɗe ƙayataccen kanti ya fara baka tsoro ko yana birge koko. <laughs> Kada ka rufe idonka ka gwale shi sosai. Ina so na gaya maka wani sirri kasa kunne ba tsafi bane fa. Ehe ya kamata ka bari wani ya raka ka kana so kai ma ka mora kamar su. Tabbas waɗanda za su kare ka ta gabas da yamma da tsakiya sa'annan ka samu nutsuwa gun nema. Neman zai bari kai ma ka dinga farin ciki. Las lasako nake gaya maka lasako assurance plc za su baka abin da ya kamata ta bangaren abubuwa da dama da suke da mahimmanci kaga babu abin da zai hana ka cikar burin rayuwarka maza hanzarta ziyartar www.lasakoassurance.com ka nemi ashora wacce za ta baka kariya ta ko'ina lasako assurance plc abokin da ake yarda da shi na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits. our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today dey Come check us out now. Academy Suit today Ososami Road, Okado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé pé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn baálé mi lọ́wọ́ pẹ̀lú rírà àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero ṣé ẹ fẹ́ ra ṣọ́ọ̀bù abẹ́fẹ́ gba ṣọ́ọ̀bù níbi ọjà gbẹ́ntà nígboro ìlú Ìbàdàn ó ti yá o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ni ẹ máa bọ̀. <laughs> bẹ́ẹ̀ ni o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ó kalẹ̀ ká ó dúró re ṣọ́ọ̀bù àti sọ̀fún tó ń lé tàlejò ó ń tajà tó ń rajà ń bàdàn gbangba títì ló wà lólódó akọ ẹ̀sùn tì ní ó ṣe fi ṣe ọ́fíìsì àtìlẹ́yìn tá a níbẹ̀ akọ ilé oúnjẹ rẹ́st restaurant síbẹ̀ onílé ìgbọ̀nsẹ̀ agbé transformer ẹ̀rọ amúnáwá síbẹ̀ iná sólà tó ń bẹ́ẹ̀ yàtọ̀ sínú ìjọba interlock dì ní gbogbo ilẹ̀ kàngádẹ̀ rọ́bọ̀ òòlù ń bẹ́ẹ̀ ó láàyè gbọ́kọ̀sí akọ security fence yípo rẹ̀ ń fini lọ́kànbalẹ̀ àjòrúsùn LCDA ẹgbẹ́dá local government àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ upton diamonds and landscaping limited ni o ẹ tètè wá gba fọ́ọ̀mù kẹ́ kó fa rẹ̀ báyìí kó tó tán fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight one one three four four three four four four tàbí zero seven zero eight seven nine six seven six. 788. Come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to winning life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials. In a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. At Lasaco Assurance PLC, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. Visit www.lasacoassurance.com or call us today to get a Lasaco Assurance plan to keep you covered for life. Lasaco Assurance PLC, a friend you can trust. orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni tiyín ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn baálé mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún ń jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero ajá balẹ̀. ajá balẹ̀. aago mẹ́sàn-án ti lù. ọ̀gá sọ̀rọ̀ kan lánàá mo ní kí n jẹ́ yẹn. all right ọ̀gá ní tó bá ti ṣara jọ ok style ètò ló fẹ́ máa kan tó ṣe ẹ̀kan tán lábẹ́ aṣọ ń sìn ok tó bá ti gbégbá ẹ̀ àwọn wà lẹ́yìn ẹ̀dígbín. láti support mi pẹ̀lú àwọn musical instruments bẹ́ẹ̀ni ọmọ pé àwọn instrument kan wà nílẹ̀ tí tọ́gà ti fáìlì tẹ́lẹ̀. ok so ọlọ́run ràn lọ́wọ́. àtúpẹ́. a máa fàdúrà tí ọ lẹ́yìn. ok pẹ̀lú style mi. Mm, style yìí tó sọ ká tó pẹ̀lú sound mi. <laughs> Sàámú kí ló ṣe ẹ́ tó ń sórí bíi lègbèlègbè àbórí ń ta <laughs> ṣé mo ràn ọ́ gbé. ṣé pẹ̀lú ọmọ àdá ló máa gbé ni a máa pàdé ní Amsterdam tó bá di weekend tó ń bọ̀. <laughs> ẹ ṣẹ̀ṣẹ̀ máa cross. àdìgún ọmọ torí ṣe é ẹ̀yin ìyá wa ẹ̀já ẹ̀já lọ́jàre eléyìí ló fẹ́ mọ lọ́rẹ̀ làhán. ohun ẹ̀ dùn bíi ti yangidu. ẹ̀bùn tèmi fi ń pamọ́ àbí nǹkan ń ṣe léyìn ẹ̀bùn tèmi fi ń pamọ́ ọ̀fẹ́ mọ́ túta all ṣe rí Gani Adams hmm. ibà Gani Adams ti sọ fún Tinubu ààrẹ Bọ́lá Tinubu pé bá àrọ́kọ̀ àdékò lọ́rọ̀ Nàìjíríà kò sì sí bá ṣe ṣe tí mẹ́ta ó dúró méjì méjì ọ̀rọ̀ Nàìjíríà tí ń fẹ́ àtúntò bí bẹ́ẹ̀ kọ́ kọ sọ́rọ̀ o ìyá ìròyìn rèé bí wọ́n ti kọ́ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ká Fatai bá Gani Adams àná òde yìí lọ́rọ̀ ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà bọ́lá tinúbú wípé lọ́gán ni kó tètè gùn lé ìgbésẹ̀ àti tún nàìjíríà tó èyí tí wọ́n fi ìbò pè ní restructuring bí bẹ́ẹ̀ kọ́ ó ní ojú kan náà ti rí bí omi ẹkùn náà ní nàìjíríà ó rí o àfi bí omi adágún ó ní nípa àtúntò àjẹ́ pé ọ̀kan ọ̀jọ̀ kan àwọn ìṣòro eléyìí tọrọ mọ́ nàìjíríà ní gògóńgò ó ní òdìjí jádànù á wàá lo restructuring fi já ìṣòro nàìjíríà lọ́tún lọ́sì fi já sínú igbó èyí ń bẹ́nu iṣẹ́ ẹ oríire congratulatory message eléyìí tí ibà Gani Adams tó fi ṣọwọ́ sí ààrẹ Bọ́lá Tinubu ààrẹ ọ̀nà kakanfò fi ṣọwọ́ sí ààrẹ nàìjíríà ó ní ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù ń jò níyì eléyìí tó ṣàfihàn rẹ̀ wípé ààrẹ bọ́lá tinubu gangan làárẹ̀ tààrà tí ìlú dìbò yàn nínú ìbò tí adìlọ́hún ó ní ìyẹn ń ṣàfihàn pé tọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ kò sọ̀rọ̀ à ń wẹ̀yìn wò àbí kinní kan ní dí mi lọ́mọ́ o lógunlékòó ilẹ̀ yorùbá tí ó jẹ́ ààrẹ káàfàtà fún ààrẹ ọ̀nà kakanfò káàfàtà fún gbogbo ilẹ̀ yorùbá nílé lóko káàkiri àgbáńlá ayé òun náà ló ṣàlàyé nínú iṣẹ́ ẹ kú oríire ìjáwé olúborí yín ní Supreme Court tó fi síta tó sì tẹ oníròyìn lọ́wọ́ ó ní tọ̀ pẹ̀lú ibi nǹkan dé dúró ní ìsìn ìjáwé olúborí yín tílé ẹjọ́ ti dá akọ yín gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí tààrà nínú ìbò ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì 2023 tàdí lọ ó ti ṣàfihàn ẹ̀ pé ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ọlọ́run fi ṣe lásìkò yẹ́sì ẹnìkankan ò sì rí nǹkan kan ṣe sí ipá àpá ó ní mo wá fẹ́ sọ fún yín o ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tìǹbù wípé ẹ̀yin aṣọ òbora gbogbo ìlú ni yín o ẹ kì í ṣe ààrẹ fún ẹ̀yà kan tàbí èdè kan péré bàbá ìlú aṣọ òbora ìlú káfàtà lẹ́jẹ́ gbogbo ohun tí ìlú tí ó wàá fi súnmọ́ wájú tá a fi kó lébùtì òfo bọ́sẹ̀bùtì ògo làwọn afẹ́yẹ kẹ́ ẹ sọ́nà rẹ̀ báyìí o ara rẹ̀ báyìí náà ni dídọ́mọpọ̀tọ́ kẹ́ ẹ sọ wá ọ̀kan ṣoṣo lábẹ́ àbúradà ìlépa kan ṣoṣo nílẹ̀ yìí àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì ni pé pẹ̀lú ibi nǹkan ń lọ báyìí ní ìsìn tí ò yí ọmọ nàìjíríà mọ́ ẹ̀yin náà ẹ̀yin gbogbo lé ọ̀dọ̀wọ̀ yín ẹ olórí wa yé hmm, olórí wa jọ o pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ ọwọ́ rẹ ló kù sí o bọ́lá tinúbú láti tètè wá ojútùú sí ìṣòro nàìjíríà kò wá sójútùú kan tó lè nítumọ̀ tàbí ládàáyanrí kankan bẹ́ẹ̀ bá ti ṣàtúntò láìsí àtúntò tá à ń pè ní restructuring yìí òfo asán báńsá ọjọ́ kejì ọjà òun náà ní gbogbo ìgbésẹ̀ yòókù tá a bá lépa rẹ̀ ó ní èmi o bí ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá èmi fẹ́ràn yín o bíi ọmọ wa mo fẹ́ràn yín bí ẹ̀gbọ́n mi mo fẹ́ràn yín bí bàbá mi mo sì fẹ́ràn yín bí èèyàn wa lápá bíi àwa mo wá fẹ́ràn yín gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo Nàìjíríà fífẹ́ràn yín wà ní kí n mọ́ lè bá yín sọ èyí tí ń jò tọ̀rọ̀ pé nǹkan ọ̀sánmọ́ná fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nǹkan ọ̀sánmọ́ná o ẹ dákun ẹ tètè wá nǹkan ṣe pẹ̀lú gbogbo ìpèníjà tó ti di kànránjángbọ́n sí ọrùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìmọ̀ ṣàtìlẹ́yìn fún ìṣàkóso yín mo sì mọ̀ pé ọ̀gọ̀rọ̀ ọmọ nàìjíríà náà ṣe tán láti ṣàtìlẹ́yìn àmọ́ ìlépa àti àfojúsùn nàìjíríà láti débi ògo restructuring ló lè ṣe é mo mọ̀ ọ́n restructuring ló lè ṣe ohun tọkàn wa ń fẹ́ ẹ lọ gba balance ìròyìn yẹn ẹ̀rí tí eléyìí tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ń wò mí lẹ́nu lẹ́nu ń wò mí lẹ́nu lẹ́nu ojú ìwé ìkẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní ni mo ti kà. kábọ̀ ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn tó gbẹ̀mìrè ìpínlẹ̀ Imo àti Kogi ni o àádìbò àádìbò ọjọ́ òbò wáyé o lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tá a wà ńbẹ̀ yìí wọ́n sì ti kéde àwọn tó yanyọ nínú ètò ìdìbò náà àmọ́ gbọ́n mi sí omi ò tó ọ̀rọ̀ ó sì ń wà nílẹ̀ tó jẹ́ pé kò tí ì jẹ́rodò lọ mú mi. wọ́n ní lẹ́yìn ìgbà wọn kéde gómìnà Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo àti Alhaji Ododo Ahmed Usman ti ìpínlẹ̀ Kogi ìpè bí Hope Uzodinma bó ṣe jáwé olúborí ìpínlẹ̀ Imo ńlòdòdó náà jáwé olúborí ní ìpínlẹ̀ Kogi nínú ètò òdìbò tí wọ́n dì lọ àmọ́ ní ṣísẹ̀ntẹ̀lé bọ́rọ̀ ṣe lọ rèé o Hope Usodimma wọ́n ní ìbò tó gbé òun wọlé tó fi wọlé padà sípò gómìnà ní ìgbà kejì ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ọ̀ọ́dúnrún ó lé mẹ́jọ five forty thousand three hundred and eight votes ẹni tí í ṣe ẹnì kejì rẹ̀ ti ìpínlẹ̀ Kogi Òdòdó ìbò tó gbé òun jáde tó gbé wọlé ń tiẹ̀ gẹ́gẹ́ bí gómìnà fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí Yahaya Bello fẹ́ sọ̀kalẹ̀ yìí ìbò tiẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà irinwó ó lé ogójì mẹ́fà igba àti mẹ́tàdínlógójì four hundred and forty six thousand two hundred and thirty seven votes ìgbà táwọn méjèèjì gbọ́ ìkéde ìbò ni wọ́n bá gbégbá ọpẹ́ ẹni ó kéde ti ìpínlẹ̀ Imo ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí fáṣínà ìn ló kéde rẹ̀ pé hope sọ̀dí mani o òun ní nǹkan ṣẹnure fún o tó sì wọlé sọ bí elékòó wípé ẹni tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n jọ jigbó ń bẹ̀ tí ifá àwọn méjèèjì jọ wà lókè ìyún sẹ́nẹ́tọ̀ Samuel Anyanwu òun ní ìbò ẹgbẹ̀rún mọ́kànléní àádọ́rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹyọ mẹ́ta seventy one thousand five hundred and three votes ń lòun ní ẹgbẹ́ òṣèlú Labour Party LP òun ní ìbò ẹgbẹ̀rún mẹ́rìnléní ọgọ́ta àti mọ́kànléní ọgọ́rin sixty four thousand and eighty one votes ń lòun níbẹ̀ kò tán síbẹ̀ láti ìpínlẹ̀ Kogi nígbà tí wọ́n kéde jáde láti iléeṣẹ́ àjọ elétò òdìbò yìí pé tọ̀ òdòdó ń lóríṣẹ́ lóore tó wọlé sọ̀bí elékòó láti ìpínlẹ̀ Kogi tí sì ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní òun náà yọyọ pẹ̀lú ìbò èyí tó lẹ́tìkẹ́ ṣùgbọ́n ẹni tó ń tẹ̀lé nínú ètò ìdìbò náà ó jẹ́ adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú ti Social Democratic Party SDP ìyún Alhaji Muritala Yakubu wọn ni ìyún ní ìbò tó ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlérúgba ó dín ọyọ kan àti tíntín wọn ni ẹni tí wàá ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Dino Melaye wọn lòun ní ìbò ẹgbẹ̀rún mẹ́rìndínláàádọ́ta ọ̀ọ́dúnrún àti ọgọ́ta forty six thousand three hundred and sixty volts wọ́n ní ilá rẹ̀ ó jìnnà sífẹ́ o kété tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú ló ti bẹ̀rẹ̀ sí sọ ìhà tiẹ̀ bí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Imo àti Kogi bí wọ́n ṣe ń dunú pé tọ̀ ọlọ́run ṣe o ibi afẹ́ gbingi sí obì ti lálẹ́ hù jáde ńbẹ̀ bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la sí ẹgbẹ́ òṣèlú táwọn ò wọlé ńbẹ̀ lára wọn ni ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń sọ̀rọ̀ pé ìbò ti ìpínlẹ̀ Kogi ẹ wọ́gi lé ní o ẹ̀rí bí wọ́n ṣe ṣe gbogbo ẹ̀mọ́ yẹn yamayama wọ́n ti yíbò ìkọkúkọ ni wọ́n ń kọ́ lẹ̀ wọ́n tún fìyà jẹ àwọn kan wọ́n dàbòrú ń bẹ̀ wọ́n ní ọ̀rọ̀ mà dí bíi àwàdà kẹ́ríkẹ́rí wọ́n ní kí apá iná ní Labour Party náà tún gbé tiẹ̀ láti ìpínlẹ̀ Imo ìpẹ́ ọ̀rọ̀ tí yín mà tún kéré ń bẹ̀ hùn ọ̀rọ̀ tòun ló dàbí ìgbà tí wọ́n bá ní wọ́n lù mí o wọ́n lù takure ìtakure mọ́ sunkún mọ́ tí ò tó tèmi ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ tí mòhó ni tẹ bá rí nǹkan tí wọ́n fojú òun rí Callistus Ihejiawa lọ́jọ́ ìsinmi Sunday níbẹ̀rẹ̀ sí kàbòròbòrò pé wọ́n lu tòun ta níbi tí ọ̀rọ̀ ìbò gbé ń lọ lọ́wọ́ pàápàá jùlọ ní iléeṣẹ́ àjọ elétò tí wọ́n ti ń ṣe kò kárí àkójọpọ̀ gbogbo onígbà wọn débì kan ó ní wọ́n àwọn jàǹdùkú olóṣèlú kan náà tó wà ń bẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ òun wọ́n wá yọ owó lápò òun o wọ́n yọ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó náírà ọ̀kan nu ẹ̀ẹ̀kejì wọ́n tún yọ ẹgbẹ̀rún márùn owó dọ́là five thousand dollars wọ́n yọ ní àpò òun àtàwọn ọmọ gọ̀fẹ́ mẹ́fà wọ́n sì faṣọ òun ya òun rèé o àpẹẹrẹ rèé fún ìdí èyí ìjọba ẹ bá ju elétò òdìbò sọ̀rọ̀ kí wọ́n wọ́gi ètò òdìbò tó wáyé ní ìpínlẹ̀ Imo torí pé wọ́n lu òun tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú labour party wọ́n sì yí ìbò nítorí pé òun jà fún ẹ̀tọ́ ẹgbẹ́ òṣèlú òun ipe ọ̀nà bó ṣe yẹ kó rírè kò yẹ kí ìbò kó mú àtàtà tuntun lọ́wọ́ abọ́rẹ́ o láti ìpínlẹ̀ Imo àti Kogi. tọ́ ó yá still on the matter okay. ní ìpínlẹ̀ Bayelsa wọ́n ti fọnmú mọ́ra wọn lọ́wọ́ mhm. látàrí bí ìfẹ̀hónúhàn amílẹ̀ tètè bó ṣe gbòde kan wọ́n ní ìbò e eléyìí tí ó ń bọ̀ ní Nembe Basambiri ní ìpínlẹ̀ Bayelsa wọ́n ní <laughs> ó ti lọ́wọ́ kan òjòrò nínú ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti ṣe kọ́ wọ́n ní ìfẹ̀hónúhàn amílẹ̀ tìtì tó ń gbóná girigiri ń lọ lọ́wọ́ ní ọ́fíìsì àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ẹ̀ka ti ìpínlẹ̀ Bayelsa lórí ìbò tó má wuyewuye lọ́wọ́ láti agbègbè Nembe Basambiri wọ́n ní àwọn lọ́gàá lọ́gàá àwọn aṣíwájú àwọn ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ìlú àwọn àwùjọ obìnrin lóníranran ẹgbẹ́ àwọn ọ̀dọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan àtàwọn aṣòfin láti ilé ìgbìmọ̀ aṣòfin ti Bayelsa àti láti ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ National Assembly wọ́n ní gbogbo wọn ní wọ́n péjú pésẹ̀ sí wájú ọ́fíìsì àjọ INEC tí wọ́n fi ẹ̀hónú hàn tìbínú tìbínú wípé àwọn ọ̀gbà àwọn ọ̀gbà o torí pé ìbò eléyìí tí ń ṣe ìbò àjàǹbàkù tsunami ìbò tí wọ́n fẹ́ fi sọ ohun gbogbo di bí òṣèyẹ ó rí nínú ìbò tí wọ́n dì lọ́hùn láti nẹ́ńbẹ̀ bàṣámbírí wọ́n ní ìbò àjàǹbàkù kódà wọ́n ní ìbò kankan ò wáyé ńbẹ̀ sọ tán mhm. bí wọ́n bá wá kéde ìkéskúské wípé àwọn kéde èsì ìbò kan yóò mú lọ́bọ̀lọ́bọ̀ lọ́wọ́ ìròyìn ẹni pé díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o ẹ já kó ńbẹ̀ ká lọ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní o. sọ̀rọ̀bù náà ni. rárá o òyìnbó kù lọ́dọ̀ tí mi o. màtáwálé ọmọ mi eléyìí bàbá ń tẹ̀síwájú màtáwálé ló ní tọ̀. àwọn aríjẹnídìí mọ̀dàrú kan ti sọ àìsí ààbò Nàìjíríà di ibi táwọn ó ti máa mú jẹ ìròyìn yẹn pé ó mà ṣe o mínísítà kejì fún ètò ààbò nílẹ̀ yìí ọmọwé Bello Matawalle òun náà ló ti ṣàlàyé pé ṣé ẹ rí wàhálà àìsí ààbò nàìjíríà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn kan ti sọ di okòwò tí wọ́n fi ń bu táǹtì hàn ó ní fàpẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ àwọn bandibandi ọ̀táàlú tí wọ́n ń dà lóru ní apá ìwọ̀ oòrùn apá òkè ọya nàìjíríà north west bó ṣe ń tẹ̀ síwájú bíi pé òní tán mọ́ ó ní àwọn kan ní ń bẹ́ńbẹ́ lábẹ́dò tí wọ́n ń lùlù fún mi, tí mi, wàhálà ètò ààbò nàìjíríà sì ń jó lórí omi dàsìkò yìí ó ní ńṣe ni ẹni yìí ń bá àjọ akóròyìnjọ orílẹ̀-èdè nàìjíríà news agency of nigeria ní bá wọn sọ̀rọ̀ lánàá nígbà tí àwọn eléyìí ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ó níṣẹ́ rí ohun ojú mi tó ni mò ń sọ o èmi gẹ́gẹ́ bíi gómìnà àná ní ìpínlẹ̀ zamfara mo mọ ohun tójú mi rí àṣeṣeṣe títí títí títí káwọn jàǹdùkú ẹ̀hànnà tí ń dà lóru tí wọn ò jẹ́ arímúmí kí wọ́n di nǹkan àgbàgbé lápá abẹ́hùn àmọ́ àṣírí tó padà tú sí mi lọ́wọ́ ni pé àwọn àríjẹ nídìí màdàrú bàṣẹ̀jẹ́ òbí tí so lẹ́ẹ̀rùn ẹ̀dá kan àwọn ni wọ́n dúró nídùú pé kò ní í tán mọ́ torí pé wọ́n ti sọra wọn di àríjẹ nídìí wàhálà wàhálà wàhálà wọn ò ní fẹ́ kí ètò ààbò kí ó nítumọ̀ wọ́n ò fẹ́ kí ìpèníjà kọ́ máa tẹ̀síwájú ni wọ́n ti sọ di bísínẹ́sì wọ́n ti sọ bísínẹ́sì èmi pè ní bísínẹ́sì okòwò torí wípé àwọn tá à ń wí àwọn ni wọ́n tẹ egbògi olóró burúkú burúkú fáwọn ará àbí báńdíìtì tí ń fìfín kúfin lálàkúlà mùmùkúmù rúnrún kúrún tójú wọn fi pa kànàkànà bí ojú kànàkànà ó ní yàtọ̀ sí léyìí àwọn náà ni wọ́n tún mọ̀ ta àwọn nǹkan jíjẹ kan lílò kan tí àwọn eléyìí ó mọ̀ fi gbára dúró nínú jù tí wọ́n bá wà ó ní àṣà àwọn eléyìí ṣé wọ́n fẹ́ jẹ́ kí ètò ààbò kójọba ṣé wọ́n fẹ́ jẹ́ kí iṣẹ́kíṣẹ́ ọwọ́ àwọn báńdíìtì kọ́ tán ó ní kẹ̀sì mọ́ wo owó tí wọ́n ń rí nídìí okòwò burúkú yìí ó ní í ṣe lọ́gọ̀bẹ ó ní ọ̀rọ̀ wọn sì gọ̀ǹtì ọba kan náà ó ní fàpẹ̀rẹ̀ nísìn ìrẹsì tí í ṣe ìrẹsì àpò kan bíi tí wọ́n máa ń tà lápá abẹ́hùn lókè ọ̀yà láàrin ẹgbẹ̀rún méjìdín ní ogún náírà àpò kan sí ẹgbẹ̀rún mọ́kàndín mọ́kànléní ogún láàrin eighteen thousand to twenty one thousand ó ní bí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwọn bandit hun eighty thousand ni wọ́n ta báàgì kan ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà ó ní sẹ́ẹ̀ ti rí sẹ́ẹ̀ rójú ayé àṣé èèyàn ní ń bẹ lábẹ́ ẹ̀kú tẹ̀ ń pè é lára ọ̀run kìnkìnkìn hmm. ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹjọ Vanguard fún tòórọ̀ yìí. lórí ọ̀rọ̀ tìbò yìí kan náà ni o bí wọ́n ṣe ń sọ dímọ̀ pé Doye Diri òní náà ni ó mọ báàbò ara rẹ̀ àtòun àti sífà ọjọ́ mẹ́ta seventy three thousand five hundred and three seventy three thousand five hundred and three labour party ó wà ní ipò kẹta gẹ́gẹ́ bí àbájáde yìí tí wọ́n sì ń kó jáde o òun ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àtẹyọmẹ́rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àtẹyọmẹ́rin seven hundred and four votes ìní labour party sì níbẹ̀ lọ́wọ́ báyìí wọ́n á ní arákùnrin kan níbi tí wọ́n gbé ń ṣe kò kárí wọ́n ń kó ìbò jọ lẹ́kùn agbègbè brass arákùnrin ọ̀hún ni wọ́n porúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni George Zibo wọ́n ní àwọn kànáńkórí ẹ̀dá kan wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gba ẹ̀mí lẹ́nu ẹ̀ èyí ló kọ́ fẹ́ fa wàhálà lọ́tún wàhálà lọ́sìn táwọn ẹ̀ bẹ̀rẹ̀ sí sáré dìgbàdìgbà yìí pé à George mà ti kú George ti kú ibẹ̀ ni wọ́n ti gbé ń sáré gbé dìgbàdìgbà yìí pé kí wọ́n gbé lọ sí ilé ìwòsàn wò àmọ́ o aṣọ ọ̀bọ́mọyẹ tiẹ̀ mọ́ ọmọyẹ ṣe bẹ́ẹ̀ wọ́n lórí hòhò wọjà APC ó wá fi ẹ̀sùn kan àjọ elétò òdìbò pé ah ẹ̀yin àjọ elétò òdìbò yìí ẹ ti lọ lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú àwọn olóṣèlú kan láti gbé ibùdó ti e, tẹ́tí ṣe àkójọ papọ̀ ìbò ẹ̀ ń gbé lọ síjọba àbílẹ̀ ti brass kẹ́ ẹ bá a lè yí ìbò àmọ́ o yóò ṣojú ẹ̀mí àwọn àti àwọn aláṣẹ tó wà lákàtà ti ọ̀rọ̀ ètò òdìbò síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ láàrin Diodiri àti Silva òní iná làá gbọ́ àwọn méjèèjì. ẹrù tí kì í ṣe tiwa làwọn ọmọ nàìjíríà máa ń dìrò á àwa mọ̀ kí ló dé ẹ gbà wá o. ọkọ tuntun lẹ́ẹ̀pẹ́ sẹ́ràn. mi gbọ́. ọkọ tuntun tuntun ló ní kán má fọ̀rọ̀ kọ ọkọ èmi lọ́rùn. ok ewé oríjì ló sì ní kí ẹ fi jẹ wá ok all right àwọn aṣòfin nàìjíríà ti pariwo síta ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣe dáadáa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń di ẹrù tí ì ṣe ti alẹ́ a lórí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin senate president ló ké gbàjarè ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà Godswill Akpabio ti ní bí bọ́mọ nàìjíríà bá gbàgbé tí wọ́n rántí mọ́ bí wọ́n ò bá rántí mọ́ tí wọ́n gbàgbé ẹjẹ́ rán wọn létí wípé ẹ̀ka àjọba mẹ́ta ló wà o ẹ̀ka àjọba mẹ́ta ló wà o three arms of government àkọ́kọ́ ẹ̀ka òṣòfin ẹ̀ka aláṣẹ àtẹ̀ka ètò ìdájọ́ àmọ́ nínú ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ Godswill Akpabio ní ẹ̀ka aṣòfin nìkan làwọn ọmọ nàìjíríà máa ń sì í gbọ́ ni ọ̀rọ̀ wọn máa ń sì í yé ni àwọn ọmọ nàìjíríà máa di ẹrù tí kì í ṣe ti àwọn lé wọn lórí ìròyìn yẹn pé ó kéènà ẹ ṣáwo àpábíò ló ní ọ̀pọ̀ ọmọ nàìjíríà nílẹ̀ yìí ni wọ́n máa di ẹ̀bi ọ̀ràn tí kì í ṣe ti àwọn ru àwọn ní àtàrí débi wípé àtàwọn nǹkan míì tí kì í ṣe apá ọ̀dọ̀ ti àwọn ló yẹ kí wọ́n ti retí ẹ̀ wọ́n tún retí ẹ̀ lápá ọ̀dọ̀ tàwọn táwọn jẹ́ aṣòfin senate president ni sẹ́nẹ́tọ̀ tí ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn Ògùn Central Shoaib Salisu ló lọ́ọ́ rèé ṣojú fún gbẹnusọ̀rọ̀ fún lánàá ti ṣe ọjọ́ ajé Sunday tí ń ṣe pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ máa fi sọrí ayẹyẹ ọjọ́ bíi ògbóǹtagì aṣòfin létò òṣèlú ẹlẹ́ẹ̀kejì Second Republic Sẹ́nẹ́tọ̀ Kúnlé Oyèrò eléyìí tí ó wáyé láti pàṣẹ ilé ẹ̀kọ́ gíga girama àwọn akẹ́kọ̀ọ́ tó ti kẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga girama ti Abẹ́òkúta tí a mọ̀ sí Abẹ́òkúta Grammar School Old Boys Association ní ìpínlẹ̀ Ògùn wọ́n pe àpábíò síbẹ̀ òun náà sì fi èèyàn sọwọ́ lọ rèé sojú sọ̀rọ̀ ńbẹ̀ ńgbà ẹni ọ̀hún ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn mọ̀pọ̀ ọ̀rọ̀ tó bá ti sọ àpábíò lọ́sọ̀nù ńgbà tí ọmọ sọ̀rọ̀ ló kọ àpábíò ó ní àwa aṣòfin ajẹ́ kan nínú ẹ̀ka ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ bẹ́ẹ̀ bá ń béèrè ẹ̀ka àjọba tí wọ́n máa ń ya bánà rẹ̀ ní ìyakuya jù hmm. ní inú ayé àwa ìní bí kí wọ́n gún bánà wa ń sọ nígboro bí kí wọ́n dọ̀tí wa yẹ̀yẹ́ wa bí ìgbà tá àti ẹ̀ wá jámọ́ nǹkan kan ẹ̀ka tó wí ká tó fọ̀ wọ́n ti gbá àwọn ọ̀rọ̀ rúnrùn àwọn gọ́tà dọ̀tí ọ̀rọ̀ wọ́n ti fi kùn wá ní ara bẹ́ẹ̀ pé àwa gan àwa tiẹ̀ tó rà ní tọ́rọ́ débi pé wọ́n ò ná wa ní náí aṣòfin ní ìṣòro bẹ̀sìrè ọ̀pọ̀ ọmọ nàìjíríà gbàgbé pé òfin ni wọ́n ní káṣòfin lọ ṣe lára aṣẹ́ mẹ́ta pàtàkì táṣòfin ó ṣe rèé o ó ní aṣòfin ó ṣòfin aṣòfin ó mójútó àwọn iṣẹ́ ìlú oversight functions aṣòfin yóò sì pèsè yóò dábàá bu ìbuwọ́lù owó tó bá yẹ ní níná fún ìgbọ́bùkátà ìlú making laws performing oversight functions and making appropriations mẹ́ta ni lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí aṣòfin tí kò bá jáwé sóbì kó máa ra transformer ra kìnnìkan empowerment fáwọn èèyàn ah irú ẹni bẹ́ẹ̀ ó ti rí tíkẹ́ẹ̀tì gbà ní lọ́lọ́ọ̀kan kò ní rí tíkẹ́ẹ̀tì míì gbà àwọn ọmọ nàìjíríà ti rí anírì àwa la gbọ́dọ̀ mọ ra transformer àwa la gbọ́dọ̀ mọ tú ọ̀nà kan sí àwa la gbọ́dọ̀ mọ sí empowerment àwa la gbọ́dọ̀ mọ sí kàkíkàkíkà gbogbo eléyìí ṣe iṣẹ́ wa hmm. bá a bá ti a ṣe àbí bóyá oko rigidi oko ọ̀ràn tí ẹ mọ̀ ẹ́ jù ú lù á ní àtàrí láwùjẹ onílọ́lọ́ọ̀kan yìí orí tí a ò sì gbá mọ́ àyà wa gan ògbé mọ́ hmm. ẹrù tí kì í ṣe tiwa lọ́mọ nàìjíríà mọ̀ ẹ́ dìrù wá o senate president ló sọ bẹ́ẹ̀ ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti punch lónìí ẹ má bínú honourable senator honourable senator ṣé dandan ni kẹ́ lọ sílùú ni àbíbò torí kò yé mi o. àfojúsùn mi ni pé mo fẹ́ sìn ló bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀ yín sìn yín. ìgbà tẹ wá débẹ̀ honourable ṣé dandan ni kí ẹ bẹ̀rẹ̀ sí pariwo eléyìí ni tí ò bá tó bá ti sú yín ẹ sì mọ bọ̀ nílé ẹ fẹ́ lómi láàyè. kò lè sú mi torí ọ̀rọ̀ nàìjíríà ni àti bí nàìjíríà ó ṣe bí ìwọ gan bá fẹ́ jẹ́ ó sú mi ní gbà torí pé mo gbọ́dọ̀ sí nàìjíríà débi ògo. àwa ah, alright. tó tán. <laughs> múra sí i bá a ṣe ń lọ sójú ọjà ẹ gba àkórí eléyìí ẹ lọ dì í mú. Israel wọ́n ti sún àwọn àmọ́ kan ògiri kódà wọ́n ní wọ́n ti dé ẹkùn agbègbè ilé ìwòsàn ńlá kan tó tóbi jù ní Gaza àwọn aláìsàn tó wà ń bẹ̀ ẹni tó jẹ́ pé ó ń dúró de abẹ́rẹ́ ni tí wọ́n ń fà lọ́wọ́ tẹ́lẹ̀ fà lẹ́sẹ̀ wọ́n ní kí apá ni gbogbo wọn pa agbádámọ́ra eré tètè tòun ti bẹ ṣíìtì ó di jùà nínú igbó ọlọ́run ò bá a dá sí ọ̀rọ̀ ilẹ̀ Israel àti Hamas yìí o. àmì o ní nàìjíríà ti wára àwọn ìròyìn tẹ́gbọ́ bá a bá padà dé òun náà ní ìròyìn kan eléyìí tí ó mú búrẹ́dì àtẹ̀wà àgànyìn lọ tí wàá ń béèrè pé búrẹ́dì yìí máa ru ìròyìn yẹn pé yóò ru ọ̀pọ̀ àwọn bẹ́kìrì nàìjíríà ti ń gbé iléeṣẹ́ ẹ̀ ti pa hmm. ń gba okòwò ọ̀wọ̀ mọ́ odidi ìròyìn ni tí wọ́n kọ sínú ìwé ìròyìn bá a bá padà dé ẹ̀ mọ̀ gbọ́. àjà balẹ̀ àjà balẹ̀ The ultra modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact Talk by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra modern office complex could be your best investment decision of the year call 0805 225 0214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Dickert House on Ring Road, by Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ẹ àjọ dàgbà nínú orí ọ̀fẹ́ nínú àjọ̀dún ìkórè ọdún kẹrin ccc goshenland cathedral kọ́lápọ̀ ìṣọ̀lá jr àkóbò ìbàdàn sunday november twelve ni opening service pẹ̀lú prophet eo adewale symposium on monday thirteenth november by five pm with pastor amos olúwaladélé tuesday november fourteen sí thursday november sixteen ni revival láago márùn ìrẹ̀lẹ̀ lójoojúmọ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹni ìfàmì òróró yàn praise evening ni friday november seventeen láago mẹ́rin sí mẹ́sàn-án àṣálẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí prince ọwọ́ adé adékọ́lá láàrin ma matthew abisam saturday november eighteen ní emmanuel akípàdé football cup final láago mẹ́ta ọ̀sán sunday november nineteen ní thanksgiving service láago mẹ́wàá òwúrọ̀ assistant venerable spray evangelist emmanuel akípàdé lólùgbàlejò celestial church of christ goshenland cathedral kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbá ìbàdàn ni ó ti wáyé a máa ṣàfihàn ètò gbogbo lórí ccc goshenland cathedral lórí facebook àti goshenland tv lórí youtube harvest committee ló ń pè yín kájọ yayọ̀ ìkórè growing in grace. Nigeria. sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally ẹ̀ eh, tí pọ́ǹpì tó kórè dé. ọ̀tẹ̀ yìí galaga <laughs> jù. gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa ti pọ́ńpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ̀ tètè má bọ̀ báyìí ọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní number twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new bodijà ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. ẹ wàá ti gbọ́ nípa ríbu àwọn ti dá mọ́ nìyẹn. bó o bá fẹ́ ṣe náwó kó dára ẹ̀ ó yẹ pé ríbu ríbu Catering Academy restaurant snacks chops pastry and never enough. The way to a man's heart is through his stomach. If you therefore wish to become a certified chef, Ripples Catering Academy is the place for you. An intensive training session has begun in earnest for courses like continental and traditional culinary arts, pastry, snacks and small chops preparation, cake and sugar craft, fruit tail and cocktail drinks preparation, event planning and time management as well as hotel management. gbogbo àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí ìlànà owó bá ṣe ń ṣe kó ṣe fúnra rẹ̀ tá a mọ̀ sí practical làmúlò la fi dáyàtọ̀ nílé ẹ̀kọ́ Ripples Catering Academy trainings are slated for weekdays and weekends for duration of three months two months and one month depending on your preference. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ sí wọn lónìí ní Ripples Catering Academy number one ìbà olúyọ̀lé mall opposite cash and carry dùgbẹ̀ Ìbàdàn tàbí Dallas Plaza beside Global Harvest outer ring road along Kuala new garage Akala expressway Ìbàdàn telephone zero eight zero five nine one five nine seven two two Ripples Catering Academy changing life lives, fulfilling dreams. Bàbá Dami Mogo, Olè Alọ́ńbọ̀ wá sí Ìbàdàn. Ìwọ ló kàn láti sọ tẹ́símọ́nì. Gbogbo ìlú Ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ̀mú Prọfẹ̀sì Sàmúlò Alọ́ mi rogun ti CAC Grace of Mercy Diamond Day. Bàtí náà ṣẹ̀ wọ̀lú Ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o. Lọ́jọ́ Sátọ́dẹ̀ eighteen àti Sunday night, nineteen November. Ìpàdé májẹ̀mú yẹn náà ni òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn. Morning of Mercy with anointing service. Àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè. Lọ́dún ti ń parí lọ. Inú ìpàdé ọjọ́ méjì nílùú Ìbàdàn. Bèjẹ́sù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé Ìbàdàn. Ilé rẹ̀ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́ sí ọlọ́run àlàyé àtàwọn olórin ẹ̀mí bíi Kẹ́mi ni ó bò. Tẹ̀mí tọ́pẹ́ ọmọ alágbà aláwi. wọ́n á máa kọrin ẹ̀mí. wòlíì sàmúlò alọ́dámímúgo. wọ́n á máa da òróró ìgbẹ́dídì àti ìtura gbogbo èèyàn lórí. lọ́jọ́ sátọ́dẹ̀ eighteenth november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ sunday aago mẹ́fà ìdájí six a.m. làwọn pàdé. dayland event center opposite gbaremu market barak sango ẹlẹ́yẹlé ròdù ń bàdàn làwọn ti pàdé o. bẹ́ẹ̀ láyé wọ́n wọ́n kánsẹ́lì International Festival is here again, the theme of a thousand draw visiting archaeological sites, and lots more. more. Join us for Iyake International Festival from Tuesday 14th November 2023 to Thursday 16th November. Festival Discourse, Youth Carnival, and Omidan Iyake Beauty Pageant láàfi bẹ̀rẹ̀ ní Tuesday. Ìṣàgérò Òkúta Ramanda táwọn scientists wò títí tán ní. This is mystery. Elephant tree, kàyéfì igi tó fi gbòòrò ìrìlá kàtàbù. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàjọ máa wò ní kojú nkojú tá a sì máa gbọ́ àwọn ìtàn tó Wednesday tó bá wá di ọjọ́ Thursday 16th November wa is going to be the grand finale níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer ṣèyí mákindé àti ọ̀yọ́ state commissioner for culture and tourism dr wasiu ọlátúnbọ̀sún yóò ti wà níkàlẹ̀ láti kó ipa ribiribi ìbílẹ̀ competition àti pípẹ́ ẹ̀bùn irú òsì gbẹ̀yìn fún àlàyé sí ẹ pè zero eight zero two eight eight one six eight six seven alado in council and ọ̀yọ́ state ministry of culture and tourism ni ó ṣagbátẹrù rẹ̀. Alimadi kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jí ní kùtù àì kára ó kọfẹ kó o bọ́ lọ́wọ́ ara ríro àti bàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń perí yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ rí i pé nǹkan jò nǹkan lọ bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key ònlẹ̀mí ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta pírí bí ẹ̀yìn olóńgó. alimadi kábàbí ta. Loga. ọlọ́run pé bàbá wòlíì samuel káyọ̀dé abíára tìjọ sí èsì àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ojú rere tí kò wọ́pọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december four títí di sunday december ten ní olú ìyá ìjọ sí èsì àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láti ọjọ́ ajé monday december four ìpàdé àárọ̀ agogo mẹ́sàn-án òwúrọ̀ onírúurú àkànṣe ètò wà fún gbogbo àwọn ọ̀dọ́ láago kọ̀ọ̀sán one pm lójoojúmọ́ agogo márùn-ún ìrọ̀lẹ́ ní ìsọjí alágbára àti òru lójoojúmọ́. ọjọ́rú wẹ̀sì december six ní back to bẹ́tẹ̀ ní orísun ìjọ àgbàlá ìtura tó wà ní old ife road látago méje òwúrọ̀ àṣálẹ̀ iṣẹ́ mẹ̀tíṣẹ́ ìyanu ńlá ní jímọ̀ friday december eight látago mẹ́wàá àṣálẹ̀ ọjọ́ sunday december ten ní ìsìndúpẹ́ festival àti ìdúpẹ́ ọgọ́ta ọdún sixty years iṣẹ́ ìránṣẹ́ bàbá wa abíára bàbá wòlíì samuel káyọ̀dé abíára àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé tó fi mọ́ àwọn ìlú mọ̀kọ́ lórí ẹ̀mí lolúwa máa lò láti monday december four sí sunday december six ojúrere tí kò wọ́pọ̀ ń dúró dì ọ́ jésù lolúwa kubwa ǹjọ́ mm. orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ń ṣáró lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírí wọn fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sírú ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sì àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti lẹ́gbẹ̀ẹ́ kó o lè ní ìfọkànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ b bó o ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀ ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé. ẹ bá wa jọ ẹ bá wa yọ ìmọ̀ràn ọdún yìí tó ti dé ccc goshen parish lọ́lọ́run ọ̀ṣọ́fà ti pẹ́ wá o. fifteenth adult harvest and thanksgiving service the celestial church of christ goshen parish olómi ayégun diocese headquarters tó wà ní ayégun abẹ́gi road village junction ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ àkórí ìtọ́dún yìí ìdùnnú àti ọ̀pá joyous and glorious harvest psalm one twenty six verse three to five àlàkalẹ̀ ìtúgbògbò lọ́wọ́ fún ìkórè ìtọ́dún yìí friday seventeen november the press night láago mẹ́wàá lọ́la máa bẹ̀rẹ̀ àwọn olórí ẹ̀mí tó máa mínísítà ìyanu olúwa press ṣẹ́gun singer tunde king seven hallelujah cornerstone akọrin ìjọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Saturday eighteen November, mo superior evangelist J.M. Oyeliro la máa ṣe àmì service remembrance fún bẹ̀rẹ̀ láago mọ́kànlá Sunday nineteen November ní kórè àti ìdúpẹ́ olùgbàlejò ní Mother Celestia Prophetess C.O. Oyeliro telephone zero nine one six four one three seven seven six nine. Àjọ̀dún tọdún yìí máa bí testimony fún wa lórúkọ Jésù. Àjààbalẹ̀. lọ́wọ́ all right ajábalẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch ládé dúró báyìí ẹ ṣeun tí ẹ dúró tì wá ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yin náà o ok ẹ jẹ́ n sáré mú àwọn ìròyìn méjì tó fara wọn ní tẹ̀tẹ̀ kí mo ní mọ́ńbé mọ́ńbé pẹ́ẹ́lípẹ́ẹ́lí ẹ̀ka ẹ̀kọ́ ni ìròyìn ọ̀hún ti jẹ jáde ẹni tí ṣe alábòjútó àjọ tó ń ṣe kò kárí ètò ìdánwò sáwọn ilé ẹ̀kọ́ gíga jamb registrar wọn ti ní àjọ jambu ti ṣetán àti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìwádìí senate tí ń lọ lọ́wọ́ lórí ìwà rakatia bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń wọ ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ní ó ti di owó lọ́wọ́ èyí ńlẹ̀ láwọn igun kan àjọ tí wọ́n ṣe kò kárí ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè wa nàìjíríà ti jẹ́jẹ́ pé àwọn ṣe tán o láti tẹ̀lé ìlànà gbogbo tí ọ̀rọ̀ mọ́ ìwádìí tí ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìwà oòrùn ìwà àdọ̀tí kan eléyìí tí wọ́n ní ó ń ṣẹlẹ̀ lásìkò yìí kódà wọ́n tọ́ka sí ọ̀rọ̀ arábìnrin kan Chinyere Ekwe ní fásitì orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ ní Nsukka University of Nigeria Nsukka ní ìpínlẹ̀ Enugu tí wọ́n pé àṣírí wọn tún nígun bẹ̀rù náà jamb registrar ọ̀jọ̀gbọ́n ishak Olóyèdé náà ló sọ̀rọ̀ yìí lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday l'Àbújá ó ní tọ̀ pẹ̀lú bí nǹkan ṣe lọ ń tẹ̀lé ibi wọn bá fẹ́ dorí ìwádìí kọ àwọn ó ṣàtìlẹ́yìn fún senate lórí ọ̀rọ̀ ọ̀hún ní ẹ̀gbẹ́ni tí mo kàn ní ìròyìn míì wà ń bí àwọn gíwá fásitì nílẹ̀ yìí àwọn vice chancellors ilẹ̀ wa tí wọ́n ti sọ pé àwọn kọ epistele kan sí ìjọba àpapọ̀ nàìjíríà pé ẹ̀yìn àbá àwọn tí wọ́n dá pé ìdá mẹ́rin nínú àpapọ̀ nínú mẹ́wàá àpapọ̀ owó tí bá ń wọlé sí àsùnwọ̀n àwọn fásitì ìjọba ní ọmọ gbà báyìí pé àwọn kọ́ o ẹlẹ́dàá àwọn sì kọ́ kọ́dà àyà àwọn ọ̀gbá ìgbìmọ̀ àwọn gíwá fásitì ní orílẹ̀-èdè yìí committee of vice chancellors of nigerian universities ti kọ epistelli alágbára kan sí si ìjọba àpapọ̀ nàìjíríà tí wọ́n ní bó bá jẹ́ pé eré ni ìjọba àpapọ̀ ń bá wọn fi àbájọ òní ṣe hmm. kí wọ́n já wọnú erékeré o erékeré àwọn ò fẹ́ erékeré o nípa pé ìdá ogójì nínú ọgọ́rùn-ún forty percent àpapọ̀ owó tí àwọn fásitì nàìjíríà bá ń pa á wọlé lábẹ́nú ìjọba ní ọmọ gba forty percent ẹ̀ akọ̀wé àgbà yanyan ẹgbẹ́ àwọn gíwá fásitì nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n yakubu ochefu yakubu òun náà ló sọ̀rọ̀ wípé ntí ìjọba nàìjíríà tí wọ́n fi ẹnu bù jáde nù ijó ní ibùkúbu ọ̀rọ̀ ni o àwọn òsì àwọn kan gbọ́ ni àwọn ọ̀gbà níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ ìròyìn ẹni pé níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ hmm. ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti punch tó jáde fún tòórọ òní. kódà Nigerian Tribune náà ṣẹ̀rí ọ̀rọ̀ lójú ewé kọkàndínlọ́gbọ̀n rẹ̀ ń ló ti ṣe àlàyé pé kò ní lè mú o láti máa já ìdá ogójì òun wọn wá ní ASUU wá sọ fúnjọba àpapọ̀ ìpè ẹ̀ wá àwọn fásitì gbogbo tẹ màá rí i kọ́ máa ṣáà jí àrùn kankan bì kan kò síbì kan tí wọ́n ti ń bu owó kan wọlé hmm. ń bo kí náà fẹ́ pa hmm. ṣé lára akẹ́kọ̀ọ́ náà ni wọ́n á tún gbé máa pa owó wọlé kí náà fẹ́ pa ń tí ò tún ní dariwo hmm. ẹ má jà tanra wa o fásitì no igr kankan. Ah. yes kẹ. <laughs> acceptance fees kọ. òkè <laughs> eh? <laughs> eh, tí a kò ní. mo lá acceptance fees. ibi ò lọ sùkúù. àwọn ventures tó kù bí kí wọ́n máa ṣe pure water bottle water àwọn tó ní eh, fish pond àwọn tí wọ́n ń fi ọkọ̀ náà gbòòrò tí wọ́n ní transportation. títí tí wàá bá bàjẹ́ ṣẹ́yìn lẹ́ ń ṣe. mi gbọ́ ọ̀pọ̀ àwọn títì tí ń bẹ́nu gba fásitì àti poli ni ọ̀dà. Yeah Eh. tójú ọgbà yàn ti pèsè inú nàìjíríà náà la wà ṣèjọba nàìjíríà ló ń tún ṣe ọkọ ọ̀dà mélòó ni wọ́n dọ̀dà sí nínú àwọn fásitì. èèyàn mélòó ní gba ọ̀lù wa èrí èrí eh, ìwà ní ẹlẹ́yìn ní lọ́wọ́ eh. ni gbogbo igun àti dígí ló ní lọ́wọ́ lórí ọ̀rọ̀ nàìjíríà bíjọba ṣe ní lọ́wọ́ làwọn aláṣẹ ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga náà dì ẹsẹ̀. ẹ tí ẹ dúró ṣe EFCC ah sorry abalẹ̀ ẹ̀tẹ̀kọ́ má jẹ́ tójú bọ̀ bẹ́ẹ̀ torí ah. ẹnìkan sọ̀rọ̀ kan jó ní eh. ní fásitì kan tí kò jìnnà sí ìpínlẹ̀ ọ̀yọ́ wa náà ni eh, eh. ó wà ní ah, àwọn ọ̀gá wa ń jẹ́wọ́ gan o mhm. àwa mọ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde o wọ́n wò pé ṣáwọn eléyìí náà kọ́ lóyin ọ̀rẹ́ lẹ́tọ́rà nílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì náà lọ́ọ̀rẹ́ olóṣèlú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá dọ̀ tí wọ́n wá finá gbé wọn. bó bá rí sí ó mọ̀ bí a bá ń pé underfunded underfunded wọn ò fowó gbọ́ bùkátà àwọn ilé ẹ̀kọ́ gíga o àmọ́ bó bá rí bí àwọn Hmm. èèyàn ti máa ń jìjàdù àti di provost ti college of hmm. education rector polytechnic vc fásitì tí wọ́n ń jìjà ah, ọmọ wò pé ah, ṣé ipò ọba ah, ṣé ipò president eh, orílẹ̀-èdè ni kí ni kí ni wọ́n lábẹ́. àbábà eh? you are nine no. ok agbègbè mọ kàrò yẹn lọ. ok eh, ojú ewé kí lélẹ́yìn bá ń wo òyìnbó gàgà mi dání o. àṣé àpò ni. <laughs> ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọmọdé ọ̀hán lè mọ̀. lójú ewé kẹfà ìwé ìròyìn òyìn ti Nigerian Tribune ni wọ́n ti fi ọ̀rọ̀ sí pé aáwọ̀ tí ń bẹ láàrin NNPCL àti Pengassan ó ti jẹrodò lọ mú mi wọ́n ní lórí ọ̀rọ̀ Total Energies wọ́n ti parí aáwọ̀ wọ́n ti parí ogun wọ́n ti parí ọ̀tẹ̀ kódà àwọn tó jẹ́ bíi aláṣẹ wọn alága TUC Ikechukwu Onyefurum àtàwọn ikọ̀ míì tí ọ̀rọ̀ kan gbọ̀ngàn ni wọ́n bá wọn tójú bọ ọ̀rọ̀ wípé ẹ wá o bálàfíà ò bá jọba yóò padà kó bá ìmúlùdùn láàrin ìgboro òlu nípa ti ọ̀rọ̀ ti afẹ́fẹ́ gáàsì àti ọ̀rọ̀ epo àmọ́ ní kété tí wọ́n ti yanjú gbogbo ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n ti sọdún ẹ̀kọ́ dá o àgbá epo ti ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ó dín díẹ̀ two hundred and seventy five thousand barrel of oil ó yá lójoojúmọ́ kan bẹ̀rẹ̀ sí máa pọ̀n jáde wọ́n ní eléyìí ló fún ọlọ́kàn pa lóòótọ́ bá a bá ti parí ìjà ká parí dúkù náà ni o <clears throat> wọ́n ti parí ìjà dúkù náà tó sì wà ń bẹ̀ ti parí ẹ̀ àmọ́ ní ti abalalẹ̀ Israel kan tí mo mú ẹnu lé kókó orí ẹ̀ wọ́n ní àwọn ọmọ ogun lẹ̀ Israel tó jẹ́ pé ojú wọn ọ̀rẹ́ rìn ara tó sì ṣe bẹ́ẹ̀ tó gbéná pamọ́ wọ́n ní wọ́n ti kàn wọ́n ti lọ́ọ́ rún àwọn tó jẹ́ ti alákatakítí Hamas gẹ́gẹ́ bí wọ́n ṣe pè wọ́n wọ́n ní wọ́n ti dé tòsí ilé ńlá ti Gaza níbi táwọn òṣìṣẹ́ elétò ìlera wà tí wọ́n gbé ń tọ́jú àwọn tó farapa faraṣèṣe tọ̀tún tòsìn wọ́n ní ẹgbẹ̀lẹ́mùkú àwọn èèyàn tí ń gba ìwòsàn lọ́wọ́ ní ilé ìwòsàn náà àtàwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ kété tí wọ́n rí i pé ilẹ̀ Israel dé wọ́n ní ẹrù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ orúkọ tí ṣẹ̀rù bẹgbẹ́ wọ́n nígbà wọ́n ti gbọ́rò Israel nítòsí báyìí tí kinní ọ̀hún ti ń dún bí àkàrà gbùngbùn ní kálukú wọn àtàláàrẹ̀ àtẹni tó ń ṣàìsàn àtòṣìṣẹ́ ẹbẹ̀ ìgbẹ́ ẹni tí í ṣe olùdarí àgbà ilé náà Mohammed Zakut ń ló wá ṣe kìlọ̀kìlọ̀ pé ẹ̀mí aláìsàn tó máa wà ní ilé ìwòsàn yìí ó máa ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín àádọ́ta six hundred and fifty patients iná ló wà ní ilé ìwòsàn náà tó sì jẹ́ pé wàhálà láyé àti ẹkùn agbègbè ilé ti al Hospital wọ́n ní ọ̀kan náà tún nu o ṣùgbọ́n ilé ìwòsàn tó tóbi jù ní Gaza ni wọ́n tún fẹ́ rún ìwọ́n ti dé tòsí o àwọn ò fẹ́ dákẹ́ ni o kí tara àwọn má bá wọn dákẹ́ ẹ lọ gbá ìwé ìròyìn ti The Nation mú ó ń bẹ lójú ewé kejìdínlọ́gbọ̀n rẹ̀. tọ́ ẹ jẹ́ kí a wo àwọn àkọlé apanilẹ́rìí inú ìwé ìròyìn bí àwọn ìwé ìròyìn kan ṣe máa fi ń ha ibì kan fapẹ̀rẹ̀ ní ìsìn Vanguard wọ́n rí ibi fi nǹkan ha ní òórọ̀ tòní. ó rèé o wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tí ń gbèlú èbó <clears throat> àwọn ò mọ̀ ṣiṣẹ́ takuntakun lọ́hùn láti fowó ránṣẹ́ sílé láti ralẹ̀ wọ́n ralẹ̀ àwọn ọmọ nàìjíríà tí ń gbèlú èbó wọ́n ò ṣiṣẹ́ ajé lọ́hùn wọ́n wàá fi ralẹ̀ sí nàìjíríà àwọn ọmọ nàìjíríà tí wàá ń gbé nàìjíríà àwọn ń talé talẹ̀ láti sá lọ sílùú èbó. wonderful. odip. wonderful. Nigerians abroad are working hard to buy land at home while Nigerians at home are selling their lands to go abroad life ṣáá this life no balance. ẹ ṣùgbọ́n téèyàn bá wọnú philosophy ayé hmm. ìṣọwọ́ bíi ti nàìjíríà ìlànà tó gbà kó tó hmm. rí owó ra ilẹ̀ yẹn hmm. sílé ọ̀pọ̀ nínú wọn kí wọ́n tó wá sọ pé àwọn fẹ́ rìnrìn àjò lọ wọ́n wò pé nígbà táwọn bá ta ilẹ̀ àwọn inú òfin náà là tọmọ pàdọ̀rọ̀ dàgbà ńlá àwọn fi kó jọ kọ́ ilé ṣùgbọ́n àjọ làwọn dá o pẹ̀lú báwọn ṣe ra ilẹ̀ kọ́lé ọ̀hún nígbà táwọn bá ta àwọn lọ sí àdúgbò tó jẹ́ pé báwọn bá ṣiṣẹ́ hmm. láàrin ìṣẹ́jú péréte hmm. tí egun sì wà lápá àwọn àwọn wà á kọ́ mi pẹ̀lú rọrùn. kábíyèsí àwọn tó bá ní lérò gbà kọ́ lọ́wọ́ gbà fún wọn. ó dì ìpọ́ lọ́wọ́n ọba kó ṣe dáadáa fún kó wá ọmọ ilẹ̀ yìí àtàwọn tí ń bẹ nílẹ̀ òkèrè. tí wọ́n rí ilé gẹ́gẹ́ bí àbọ̀ sínú kó. bẹ́ẹ̀ni ọlọ́run ó dé ìyànjú yín ládé ń bẹ. ẹni ṣàṣe tí ó ogun kẹwà lọ́hùn ẹjọ́ bá mi fi recharge card sí sọwọ́ sí ìlú èbó ọlọ́run ní fi kàn yín àwa náà tá a wà ń lé ọlọ́run yóò sun àkó níbi tí àwa àní dúró sójú kan all right ẹ jẹ́ akàròyìn búrẹ́dì gbogbo nǹkan lọ̀rọ̀ kàn ní nàìjíríà ọ̀pọ̀ àwọn ibi tí wọ́n ti ń ṣe búrẹ́dì ilé ìpèsè búrẹ́dì ni wọ́n ti ń gbé tìpa ní àsìkò yìí o ìdí abájọ ni pé ìyẹ̀fun tí wọ́n fi ń pèsè búrẹ́dì àtàwọn èròjà yòókù tí wọ́n fi ń ṣe búrẹ́dì kò ṣeé kọlù mọ́ ìròyìn yẹn ni pé <laughs> alright wọ́n ní ṣebí tẹ́lẹ̀ ọmọkùnlé bàbá káàbọ̀ búrẹ́dì lèèyàn rà mm-hmm. téèyàn ó jù sí ọmọ nbí tẹ́lẹ̀ béèyàn bá ń ràjò yóò di búrẹ́dì dìgbọ̀ndìgbọ̀n sínú àpamọ́wọ́ yóò fi ṣe àlejò fún wọn níbi tí ó ti fẹ́ lọ kí wọn bí wọ́n ṣe kọ̀ròyìn ni mo ṣe ń kà á o láì fikún láì yọ kó wọ́n ní àmọ́ lásìkò yìí wọ́n ní búrẹ́dì eh? láti fi ṣàlejò àbí láti rà á fún tíáfù wọ́n ló ti di mí eégún bá a ṣe ń sọ̀rọ̀ yìí o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ní nàìjíríà gan-an ni wọn ò lè rọ́ọ̀lù gbogbo tí wọ́n ń fìyẹ̀ fún ṣe àjẹ kéèkì àjẹ búrẹ́dì àjẹ kìnnì kan mint pie àjẹ kan pie pie pie wọ́n ní kọjọ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ gbogbo tí wọ́n pè ní pastry wọn ni ó ti fẹ́ di mọ́kọlùmí mọ́tọ́mi wọ́n ní ìdí abá ni pé àwọn èròjà tí wọ́n fi ń pèsè àwọn nǹkan yìí pàápàá jùlọ búrẹ́dì ló mọ̀ ti gbówó lórí kọjá àfẹnuròyìn wọ́n ní báwọn èròjà ṣe gbówó lórí làwọn oníléeṣẹ́ búrẹ́dì náà ya àyín owó ẹ̀ sókè tó jẹ́ pé owó búrẹ́dì náà wá gbówó lórí wọ́n ní ìbá jẹ́ pé owó búrẹ́dì gbówó lórí nìkan ni ìbádá wọ́n ní búrẹ́dì kan tí àwọn oníléeṣẹ́ búrẹ́dì ń pèsè wọ́n ní wọ́n ti fa ẹ̀jẹ̀ ara rẹ̀ débi pé ó wá rù hmm. bíi kàásì nǹkan wọ́n ní bẹ́ẹ̀ bá gbá búrẹ́dì míì nù bíi òròmọdìẹ tí ò ní fún nú òun náà ni búrẹ́dì míì gíọ́gíọ́ òun náà ni búrẹ́dì míì báyìí pa fún náà ni ó sì rí bẹ́ẹ̀ bá tẹ̀ mọ́ àtẹ̀lẹ́wọ́ wọn ní tó ṣẹlẹ̀ ni pé ó ti borí ó ti bójú ló fi bá mú wọn ni àwọn náà tí wọ́n jẹ́ olókoòwò búrẹ́dì ní ọ̀pọ̀ wọn ti ń gbé iléeṣẹ́ wọn ti pàǹgbà tí ọ̀wọ̀ mọ́ wọn ní pàápàá pọ̀ tó lu pì nílẹ̀ yìí òun náà ni ogun àárín Russia àti Ukraine ìjọ òní látìgbà tó sì ti bẹ̀rẹ̀ ìgbésí ayé okòwò búrẹ́dì ò rí bákan náà mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ṣé kógun russia àti ukraine kúkú tó ṣẹlẹ̀ náà lórí ọ̀rọ̀ búrẹ́dì àwẹ̀ ti bá wẹ̀ ẹ́ lẹ̀ kó tó a tún di pé ológun dé yìí ó ṣẹlẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ti akọlura wọn yànmọ̀yànmọ̀ wọ́n ní ó ti da ayé jọ́hun o tẹ́lọ̀ rí kí oníbẹ́kìrì kan tí ọ̀wà kó búrẹ́dì fi ṣe yín ní àlejò wọ́n ní oníbúrẹ́dì oníléeṣẹ́ bẹ́kìrì tó bá dánrú ẹ̀wò ní ìsìn yóò kàwé ẹ̀ tì lálẹ́ ni wọ́n ní lásìkò yìí gan wọ́n ní bẹ́ẹ̀ bá wo ìgbésí ayé àwọn mọ̀lẹ́bí tí wọ́n máa fi búrẹ́dì tí wọ́n máa fi ṣẹ̀jọ oúnjẹ àárọ̀ wọ́n ní wọ́n ti yọ búrẹ́dì jíjẹ kó nu oúnjẹ àárọ̀ wọn ìdí abá ni pé ẹnìkan tó tiẹ̀ bá oníròyìn sọ̀rọ̀ abilékọ ní ẹ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn búrẹ́dì six hundred seven hundred nǹkan la máa fi gbé ẹ̀mí ró tá a fi tá a bá fi jẹ tíì àbí ká fi jẹ nǹkan ní díndín àmọ́ lásìkò yìí àwọn búrẹ́dì seven hundred six hundred tó ti á di one two báyìí hmm. làwa ya àyàgò fún tí ń jẹ́ búrẹ́dì hmm. nínú mọ̀lẹ́bí tí a débẹ̀ mọ́ a ti wà nǹkan míì jẹ bíi ká jẹ iṣu bíi ká mu kókó gbóná àbí ká mu kókó ìgbàlódé àwọn èbó oat ó ní àwọn tá a fi jìrọ búrẹ́dì búrẹ́dì àti káńsù ẹ̀ nínú fámìlì wa o ẹnìkan tí ó wáá jẹ́ olókoòwò búrẹ́dì tí ń ṣe tó ní bakery ní Ìkòròdú ó ní iléeṣẹ́ búrẹ́dì méjì lòún ní bakery méjì òun ti ta kan dànù òun ti fi ń ṣe nǹkan míì ẹnìkan ní mímí gbé méjèèjì ti pa nígbà tí ọ̀wọ̀ mọ́ ṣé ń padà oko ni ó ní ṣúgà ò ṣeé kọlù bẹ́ẹ̀ náà làwọn ìyẹ̀fun náà ní kí lọ́kàn wá eh, nípa okòwò ó ní okòwò ti wá di nǹkan mi okòwò ti wá di kówókówó fún àwọn tí ń ṣe búrẹ́dì ó ní ṣe rí ọ̀pọ̀ ẹni tí mọ̀ ẹ́ dàṣà ẹni mọjọ́ òwò ló mọjọ́ ọkú ọ̀rọ̀ ń gan ó ti wá sí ìmúṣẹ báyìí ní ìsìn torí pé àwa oníbúrẹ́dì ọlọ́gbọ́n inú wa ti padà dòmùgọ̀ kò síbi tá à ń run mọ́mọ́ àyímọ́ ti ń pọ̀ lọ́kọ̀ wa ló fi jẹ́ pé okòwò búrẹ́dì ó ti fẹ́ di nǹkan míì kalẹ̀ àwọn oníléeṣẹ́ búrẹ́dì ti ń ti bẹ́kìrì pa o nígbà tí ọ̀wọ̀ mọ́ ìròyìn ẹni pé ọlọ́run yóò ṣàánú. ṣe bá mi ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí iná ni wọ́n bẹ̀rẹ̀ sí í fi orúkọ àwọn adájọ́ tuntun míì tí ó wà ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ṣọwọ́ ẹ̀ka ètò ìdájọ́ tó ń fà ńlẹ̀ tẹ́lẹ̀ bí ọ̀kùn láti ìgbà tó ti pẹ́ wá ìyà tó dé bá a wọ́n ní adájọ́ ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà supreme court wọ́n ní ó tiẹ̀ wá pọ̀ ju àrẹ́gbẹ́ rí ó gbọ́dọ̀ jẹ́ mọ́kànléní ogún àmọ́ lásìkò tá a wà yìí mẹ́wàá ni wọ́n ní nínú àwọn àwọn mẹ́wàá náà láìpẹ́ yìí ńlá rí tí ó jẹ́ pé àwọn kan náà tún fẹ̀yìntì kúrò nídìí ẹ̀ka ètò ìdájọ́ wọ́n ní ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ń bá agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ pé ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe iṣẹ́ ní pápápá ìyún Lateef Fagbemi pé ká lè fi orúkọ àwọn adájọ́ tuntun míì sí ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè wa Nàìjíríà ká fi ṣọwọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ó tiẹ̀ wá kéré tán adájọ́ tó gbọ́dọ̀ wà nílé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa kó tiẹ̀ súnmọ́ bíi ogún bá a bá tí ì mọ́kànléní ogún èyí tó jẹ́ pé iye tí ò gbọ́dọ̀ tayọ rẹ̀ ṣùgbọ́n nu mẹ́wàá ńlá àwọn kan yìí fẹ̀yìntì ó ń ṣàkóbá fún abalẹ̀ ètò ìdájọ́ lẹ́bàá ẹ̀ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà ti ń sọ̀rọ̀ ìpè tọ̀ lọ́wọ́ tá a wà yìí pàápàá jùlọ lábẹ́ ètò ìṣàkóso tá a wà yìí o àwọn ò ní fi àyè gba pé ẹnìkan ń dèdí fún ìwé ètò òṣùná kí wọ́n wá déwájú wa tán wá gbèrò wá káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ̀rẹ̀ sí wá kó làálí fún wa ìlànà ọ̀tún tá a gbé kalẹ̀ ni wọ́n pè ní nas eyes èyí ni pé ojú mi tó ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ńlá ṣe lórí gbogbo ìwé ètò òṣùná pátá kó má bàa jẹ́ pé ńgbà tá a bá buwọ́ lù tán làwọn èèyàn máa yàkàyàkà wà kálu ló sọ̀rọ̀ láti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ìwé ìròyìn nigerian tribune ló gbé ẹ wojú ewé kejì àtòjú ewé kẹrin. ajá balẹ̀ ìròyìn lórí ìkànnì aláràgbà ìdá yín fresh one oh five point nine à ń lọ sí ojú ọjà aago mẹ́wàá kò ṣẹ́jú mẹ́wàá àbọ̀ bá a bá padà dé pẹ́sẹ́pẹ́sẹ́ tó ṣẹ́kù nú ajá balẹ̀ etí yín náà lẹ́ẹ̀ fi gbọ́ à ń padà bọ̀ ajá balẹ̀. bàbá dami mọ́gò olùsàmúlò aláǹbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹsímọ́nì. gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ́mu pírọ́fẹ́sì sàmúlò alọ́ adámímọ́gò ti csc mercy grace of mercy prayer mountain pàtí dẹ́ sẹ́wọ̀rù ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o lọ́jọ́ saturday 18. àti sunday 19 november ìpàdé májẹ̀mú yẹn náà ní òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn Money of mercy with anointing service àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè lọ́dún tí ń parí lọ inú ìpàdé ọjọ́ méjì nílùú ìbàdàn bèjẹ́ èsù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé ìbàdàn ilé rẹ̀ òní dàpínlẹ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́sí ọlọ́run alàyàtàwọn olórin ẹ̀mí bíi kẹ́mi ní ó bò tẹ̀mí tọ́pẹ́ ọmọ alágbàwí wọ́n á máa kọrin ẹ̀mí mi. wòlíì sàmúlò alọ́ adámímúgo. wọ́n á máa da òróró ìgbẹ́dídé àti ìtura lé gbogbo èèyàn lórí. lọ́jọ́ sátọ́dẹ̀ eighteenth november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ sunday aago mẹ́fà ìdájí six a.m. la ó padà. dayland event center opposite gbaremu market barak bus stop sango ẹlẹ́yẹlé ròdùn bàdàn la ó ti pàdé o. bẹ́ẹ̀ láyé wọ́n náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọ́mọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yínyínyín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn ọ̀hún tó fi mú àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ẹ̀gbọ́n èyí sókè sí ọlọ́run ọ̀run. <laughs> ọlọ́run bàbá àbíyé tún gbẹdẹ o twenty twenty three àbíyé global convention ó yá lórí òkè bàbá àbíyé ẹdẹ níbi tí iṣẹ́ ìyanu ọlọ́run àwòkọ́ àràkọ́ àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àṣẹ orúkọ jésù. àpẹẹrẹ wá síbẹ̀síbẹ̀ nínú oṣù nọ́fẹ̀bà ọjọ́ kẹtàlá sọjọ́ kẹtàdínlógún ojú àdúrà àtòrí ìyìn ọmọ ọ̀rọ̀ lọ́sùn àti lóru níbi ìpàgọ́ yìí torí ọlọ́run prophet samson ọlẹ́mìjì àkànní ti ṣetán láti sọ ìyẹ̀gbẹ́lẹ̀ ayé ìradàlágbá lóbu omi ìbùkún àkòrí ìpàgọ́ lẹ́yìn la pè ní fífa ọ̀run yá ọlọ́run ó ti bá ti bẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi evangelist dr bọ́lá rẹ̀ evangelist tọ́pẹ́ àlàbí ṣígbòkè wisdom bọ́sì adéyìnwá bíjèmí ọláọba tóyọ̀sí akínyà àti evangelist elijah akíntúndé tó fi máwọn ìránṣẹ́ ọlọ́run fún àkànṣe àdúrà tó ń kábàánà ìṣúdànù bíi bishop adé àjàlá bishop káwọ̀dé odúlájà àti pa pásítọ̀ tọ́pẹ́ dàda orí òkè bàbá àbíyẹ ẹ̀dẹ̀ nípàkọ́ yìí ó ti bá wáyé o wọ́n fi ìbàdàn ìwé òṣogbo highway alásan ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun ní november thirteen sí november seventeen prophet timothy funṣọ àti evangelist mrs adéjọkẹ́ àkàndé lolùgbàlejò pásítọ̀ ẹ̀sùn ọ̀làdélé cac president worldwide jésù lolúwa bá a fà wá sí ní àwọn iléeṣẹ́ tó ń pèsè fóònù èwo ló gàdàgbà tó jáske tó lè fọwọ́ méjèèjì sí búrátì fún. ah Tecno ni o tẹ́kínò gan lójúlówó dán nínú ká pèsè fóònù aláyèrè pẹ̀lú gbígbínnikin dískàtì ajámọ̀láyà bí òkè tẹ́kínò black friday lélẹ́yìí tó falẹ̀ ya ìràwọ̀ ọ̀sán tó tó táwọn àgbà pé wò ilé ìtajà top success lórí rékalẹ̀ sí gbogbo ọjọ́ jímọ̀ lóṣù kọkànlá ilẹ̀ fìdí farabandẹ̀ lórí tecno phantom x2 series ẹ̀dínwó 150k lórí tecno phantom v fold ẹ̀dínwó 200k lórí tecno Camo 20 pro ẹ̀dínwó 50k lórí tecno spark 10 5g ẹ̀dínwó 40k kéku ilé ọgbọ́n kó sọ fún toko ọjọ́ monday november twenty lájẹsù àtẹ̀yìn ẹ̀ẹ́dà gírígírí wàá pàdé ọdúnladé adékọ́lá nílé ìtajà top success tó wà mọ́kọ́lá ìbàdàn nígbà tó bá ń dá thirty thousand padà fún gbogbo oníbàárà kẹ́ ẹ lọ fi ṣe sùn àtẹ̀yìn lórí tecno pop seven series àti techno's pack ten series lásìkò o god tí nàìjíríà wà báyìí ilé ìtajà top success net lọ rí ra fóònù pẹ̀lú ẹ̀dínwó tó gan tí ọ nínú black friday tí tecno gbédè tecno november black friday pẹ̀lú top success àtọdúnladé adékọ́lá ó ń ṣe yòdò yín dín christ apostolic church babalọla memorial international miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà ọlọ́dọọdún ni no more limitation kò sí gbèǹdéke mọ́. ìkejì arákejì ló fi ṣe bùdó agbára. wednesday ọjọ́ karùndínlógún sọ́jọ́ kẹtàdínlógún friday mọ́júmọ́ sátidé làṣẹ àdúrà yìí ọmọ ajá bọ́ nílẹ̀ májẹ̀mú. prophet ayọ̀ daniel camp coordinator prophet esikaya ọ̀làdẹ̀jì cac general evangelist àtọ̀kọ̀ ìránṣẹ́ ọlọ́run ti pé wọ́n dájú. ọlọ́run yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lórí kánsẹ́lì ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ omijé ojú mi mi adéyínká aláṣeyọrí ìṣẹ̀tú akínwándé ìlú títí lọ pé olùdarẹ̀ máa kọrin ní fifteen sixteen seventeen nùfẹ̀ǹbà yìí ní CAC Arọlá Memorial International Miracle Camp ìkejì arákejì wá fún ìgbàlá ìwòsàn ìtúsílẹ̀ àti ìbágbàdé lẹ́sẹ̀kẹsẹ̀ òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ̀ làdúrà alágbàyípo ọ̀hún lójúmọ́ sátidé níbi tàdúrà yóò ti máa rọ̀ sọ̀kalẹ̀ bí ọ̀rẹ̀rẹ̀rẹ̀ Come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to winning life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials in a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. La Saco Assurance PLC, a friend you can trust. Ebenezer hallelujah ìjọ celestial church of christ rama glorious parish tún pè gbogbo ènìyàn sí ibi ìkórè àgbà ti ọdún two thousand and twenty-three ọdún kọkànlá tí a pè àkórí rẹ̀ ní divine restoration yóò máa wáyé ní promise land estate odòkun health center odò ọ̀nà kékeré ìbàdàn ọ̀pọ̀ ètò ẹ̀mí láti là kalẹ̀ láti ọjọ́ ajé monday ọjọ́ kẹtàlá wọ ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún monday wọ thursday ìsọjí àgbàyanu yóò máa wáyé ní láti agogo márùn ìrọ̀lẹ́ di agogo mẹ́jọ alẹ́ tuesday àwọn wòlíì máa wà ní àyíká láti máa ṣọ́nà fún gbogbo ènìyàn friday musical concert àwọn olórin ẹ̀mí yóò máa fi orin tẹ́wọ́ lára yá láti láti agogo mẹ́fà ìrọ̀lẹ́ olùgbàlejò àgbà akọrin lay superior elder sister deborah salami yóò máa gba àwọn akọrin ìjọ ccc ìkẹjà cathedral parish one ccc polytechnic ìbàdàn student parish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sátidé ni a máa ṣe sanitation ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún ni ọjọ́ ìkórè tí ìsìn náà máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àárọ̀ olùgbàlejò àgbà ni most superior evangelist alexander ojimekele come and encounter jesus the divine restorer. àròyà máa jẹ́. ẹ gbáradì àsìkò tó ti tó. tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three. èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́. ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn. omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó látọwọ́ hotels and sports resort. ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè. fọ́ọ̀mù ìkópa ti polówó ọjà ìkànnì fresh fm ìbàdàn zero eight zero three seven one seven eight zero four three dídádì ẹwà fomidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa one zero oh six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm. ajá balẹ̀. ajá balẹ̀. all right ẹ jẹ́ a pajú ajá balẹ̀ dé látọ̀sùn gómìnà Adeleke ti ní àǹtí mi kọ́ ní ra ọkọ̀ fáwọn alága kanṣu o. Mm -hmm ẹ má sọ wá lórúkọ tí ìyá àti bàbá ò sọ wá o ìròyìn ọ̀rẹ́ máa ń bẹ. <laughs> gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké àná òun náà ló sọ fáwọn ẹlẹ́nu àwọn tó pè lẹ́lẹ́nu màrímà sọ pé kí wọ́n jẹ́ lọ sinmi rọ̀bọ̀ rebe gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ kan tí wọ́n ń gbé kí pé àǹtí òun dúpẹ́ adélèké sàn án ní ni wọ́n gbé iṣẹ́ àgbàṣe àti lọ́ọ̀rì ra ọkọ̀ fáwọn alága kanṣu tí ń fìdí ẹ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n gbé fún pé ah ńbọ̀lẹ́ ti rí yẹn ìròyìn kan tó lu fótó ni pé Toyota Camry tí wọ́n níjọba fẹ́ rà fún àwọn alága kanṣu fìdí ẹ caretaker committee chairman káàkiri tìbútòrò ọ̀ṣun wọn láǹtí gómìnà ní wọn gbèsè fún kọlọ́ọ̀rì ọkọ̀ fáwọn alága kanṣu hmm. ńgbà àwọn ọmọ gbẹnu gómìnà sọ̀rọ̀ ọláwálé rasheed rasheed ní ìrọkúrọ̀ ni ọ̀rọ̀ ṣáyé létí o àmọ́ òun ó gbẹnu gómìnà sọ̀rọ̀ báyìí pé àwọn ọ̀táàlú àwọn karambà onísọkúsọ so tí wọ́n máa ń sọ̀rọ̀ àdáńdí bá mi ìkójúmọ́ tó mọ ni wọ́n fẹ́ parọ́ ọbú mọ gómìnà àtàǹtí gómìnà wọ́n fẹ́ bà gómìnà àtàǹtí rẹ̀ ní ó kọjẹ́ ni o hmm. bẹ́ẹ̀